ká tó bẹ̀rẹ̀ eh, tọ́pìkì tí a sọ̀rọ̀ lé lórí insha allahu ta'ala ẹ wo hadithu hadithu rabi allahu ta'ala anhu abu sufyan kọlọ́nkó ṣe àlékún ìyọnu fún àti gbogbo àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam abu sufyan ní nígbà kan rí tóun wà nínú àwọn aláìmọ̀kan àwọn kèfèrí kóun tó gba ti anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam. Abu Sufyan làwọn wà lórí ìrìn àjò kan àwọn lọ sówó ńlú kan àwọn wá débẹ̀ ẹnitọ́jọba ìlú yìí ọ̀sẹ̀sẹ̀ rí ìwé kan gbà látọ̀dọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ni gẹ́gẹ́ bí àṣà anabuwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tá anabi jíṣẹ́ fáwọn ará mẹ́ka ará madina tán ọlọ́run ní kí ó gbé iṣẹ́ ìsìláàmù káàkiri ayé anabi wa bẹ̀rẹ̀ sí ní gbé òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde nínú àwọn sọhábẹ rẹ̀ radiyallahu anhum ìran wọn ń sẹ pẹ̀lú ìwé ẹ lọ jíṣẹ́ fún wọn lu bí báyìí ẹ lọ sọ̀rọ̀ Ọlọ́run fún wọn lu bí báyìí ní kúkúrú Abu ní nígbà tí ọba yìí ìwé gbà látọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ awájú wọn ní ìlú tí lẹ́tà yìí ti wá. sẹ́ni tó pera rẹ̀ lóbi sí ọlọ́run yìí ti wá àwọn èèyàn rẹ̀ náà ń bẹ ní nítòsí ìlú wa ń bí tí wọ́n wá sówò ọba bá ní kí wọ́n pè wọ́n wá. nígbà wọn wá déwájú ọba ọba níta ni ọ̀gá nínú làgbà yín wọn lábò ni ọba wa ní kọ́ dá jòkó lọ́tọ̀ káwọn tó kù náà jòkó ní ibòmíì lọ́tọ̀ ó ní nítorí pé bọ́ba ti parọ́ ẹsẹ̀kẹsẹ̀ ní kẹ́yìn tí ẹ kù kẹ́ ẹ já pé àà mo ti wí òun kò rí bẹ́ẹ̀ torí ẹ lòun fi ní kọ́mọ́jòkó sáàrin yín. Abu Sufyanu ń sọ eléyìí pé lára ń tí ọba yìí wá bẹ̀ òun lọ́jọ́ náà ibi tí mò ń lọ gan nìyẹn. ó ní ẹni tó pera rẹ̀ lójíṣẹ́ ọlọ́run yìí Muhammad sallallahu alayhi wa sallam irú àwọn wo ní ń tẹ̀lé irú àwọn àwo lẹ̀ ń rí bàbá pè pé fóun fẹ́ ṣe wá àti àwọn onílọ̀ dá lóhùn bàbá ní àwọn fẹ́ ṣe àwọn wo ní gan Abu Sufyan ti wá rí i pé nípò tó wà ń gbà náà gẹ́gẹ́ bí ẹni tí ò tí ì gba ẹ̀sìn Islam Abu Sufyan wá rí i pé opportunity ńláńlá ni kóun ò fi ba Islam jẹ́ lójú ọba yìí bàbá yìí pé Islam tiẹ̀ fẹ́ wú tẹ́lẹ̀ ni wọ́n ń sọ fún ọba yìí jọ́nà pé àà àwọn kan tí ò rí jáde nù lù ni wọ́n máa tẹ̀lé àwọn kan bíi kò níjà sọ méjì àbí mẹ́ta lọ rú wọn kì í ṣe irú ìwọ ọba ni ní máa gbọ́rọ̀ ọ̀rọ̀ tiẹ̀ ọba wa ni ṣé bó ti rí nu ẹ̀yìn tó kù àwọn náà sáré jẹ́rìí sí pé òótọ́ lọ́sọ àwọn tí àkàkùn nù lù àwọn tálíkà àwọn jẹ̀mọ́ rẹ̀ kíni kíni ń kọ lẹ́tà tí irú wọ ọba sí kìí ṣe irú ìjọ ìjọ rẹ̀ ọ̀kan bárù ìwọ ọlọ́lá báyìí mu ọba yìí wá ní nítorí fi béèrè ni pé ní gbogbo tán àwọn anábì ọlọ́run tóun ti mọ̀ láti gbà tóun ti mọ̀ tán gbogbo àwọn tí máa tẹ̀ láwọn anábì ọlọ́run bẹ́ẹ̀ ṣe júwe wọn yìí gan-an bẹ́ẹ̀ náà wọ́n torí náà ọ̀rọ̀ wá di òdì mọ́ Abu Sufyan lọ́wọ́ ọlọ́run fẹ́ discourage ọba láti mọ pàtàkì ìsìláàmù ni eléyìí ló tún wá jẹ́ encouragement fọba pé àkótọ́ ni arákùnrin yìí ń sọ torí pé àwọn ànábì ọlọ́run tẹ́ bá wọnú al-Qur'an al-Karim lóòótọ́ bọ́lá wọn bá ròyìn àwọn tí ń takò wọn ni wọn máa ní wa qala àwọn èèyàn gidi nù lù àwọn ni wọn máa takò àwọn ànábì ọlọ́run ànábì Musa ni aleyhi salatu wa salam gbogbo àwọn anabi Ọlọ́run Ibrahim ni Nuhu ni Lutu ni gbogbo wọn pátá ọba yìí gbọgbẹgbọn náà jẹ mùsùlùmí ń jọnà àmọ́ nínú tàwọn anabi Ọlọ́run tóun ti ń kà láti gbà tóun ti ń kà irú àwọn tó tẹ júwe gan àwọn ní máa tẹ̀lé àwọn anabi Ọlọ́run wọn sọ ilé yìí láti jẹ pé ká kà rẹ gbogbo ẹni ẹ bá pè tọ́lọ̀ ń bá ní kọ́ máa dáhùn ọlọ́run fẹ́ ọ fẹ́ jẹ́ kí wọ́n sórí rẹ ni ọlọ́run ó kí gbogbo wa náà kí àjọṣoríire láyé ń àti ní àlùkòyàmà kó jẹ́ kí a lè dúró lórí súnà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ntí máa tán èèyàn tẹ́yàn sí máa tún wo bòmí lẹ́yìn tó ti jó ń ọlọ́run kọ́ mọ́jà ayúwe. أحكام البيع في الشريعة الإسلامية وشروطها àwọn elétò ní ohun táwọn fẹ́ kí a bára wa sọ ní àárọ̀ yìí insha allah òun ní ń pa pé ǹjẹ́ ìsìláàmù ní nǹkan kan tó sọ ń pa kátajà kára ọjà àbí ìsìláàmù ò ju pé bó lèèyàn kírun bó lèèyàn dà níyàwẹ̀ hajj ló súnmọ́ yìí bó lèèyàn ṣe hajj sẹ́nu tí ìsìláàmù dúró lé lórí nìkan nìyẹn àbí ìsìláàmù bó ti ń ṣètò bá ṣe bá ọ̀run wa dáadáa ìsìláàmù sì ń tún ṣètò bá ṣe gbé ilé ayé yìí náà tá a ní rí jìnnà ọlọ́run láyé eléyìí ni wọ́n fẹ́ kí ó yé gbogbo èèyàn pé àti ẹ̀sìn tiwa dínú ní ìsìláàmù ẹ̀sìn ìsìláàmù tọ́lọ̀ ní káwọ́ wà nú àwọn tó sórí ire tí wọ́n mọ ìsìláàmù lẹ́sìn ìsìláàmù ní ntọ́sọ̀ ń pa kọ́dà bọ́ ọba fẹ́ tajà bọ́ ọ bá fẹ́ rajà ó ní bí ìsìláàmù ṣe ní kó rìn yín bọ́wé pé bẹ́yẹn bá fẹ́ kírun tí ò gbọ́dọ̀ kírun lọ́nà tó yàtọ̀ sí ìta nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam gbé kalẹ̀ bẹ́yẹn bá lóun fẹ́ yọ zaka ọ̀nà tá nẹ́bí gbà yọ ọ̀nà tá nẹ́bí pawọ́ láṣẹ náà lọ gbọ́dọ̀ ṣe hajj náà bẹ́ẹ̀ àti gbogbo sẹ́ẹ̀sìn bákan náà ni ọ̀rọ̀ kátàkárà sẹ̀ríà islam tọ́lọ̀ ń fi rán anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run la ìlànà kalẹ̀ fún wa tá a gbọ́dọ̀ tẹ̀lé eléyìí ni wọ́n ní ká bára wa sọ ní àárọ̀ tòní. àkọ́kọ́ ni pé kí là ń pè ní albẹ́yẹ̀rì lédè èdè là ń sọ yẹn yóò bá sì là wá sí àjòkó albẹ́yẹ̀rì mubadalatul mali bil mali ala ta'bid ohun tá à ń pè ní bẹ́yìrù abilédé òyìnbó sale sale contract mo fẹ́ tajà fún ọ wọ́n náà fẹ́ rajà lọ́dọ̀ mi ntí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé mubadalatul mali bil ala ta'bid òun ni pé nǹkan tí ẹnìkan pàtàkì ti ń jẹ́ owó lọ́dọ̀ tiẹ̀. kọ́ wa mọ̀ wo bó ṣe pàtàkì tó yìí kó wo bóun ṣe nídìí nǹkan tí ń bẹ lọ́dọ̀ ẹlòmíì tó jẹ́ pàtàkì tó dówó lọ́dọ̀ tiẹ̀ náà kọ́ wa ní ìwọ gba ntẹ̀mí ní lọ́wọ́ yìí bá mú ti tọwọ́ rẹ̀ ètí ń jẹ́ àǹtajà arajà nìyẹn nínú Islam bọ̀ Islam wa fi ó fi kan sí i pé gbọ́dọ̀ jẹ́ kí ni túmọ̀ ẹ̀ ní pé téèyàn bá ní mọ́tajà fún ọ ọ gbọ́dọ̀ jẹ́ pé ń tọ́ ta fún yìí ó di tiẹ̀ láéláé sẹ̀rí islam ní òfin míì tọ́lọ́ ń pa pé ní mo fẹ́ fún ọ ní nǹkan yìí lò fúngbà díẹ̀ islam ń pè yẹn ní alìjára lápèjúwe nísìnyí ṣọ́ọ̀pù mi yìí mo fẹ́ ta fún ọ ọ yàtọ̀ fún ṣọ́ọ̀pù mi yìí mo fẹ́ fi. Bi mo fẹ́ fi rẹ́ǹtì fún ọ ṣẹ̀ríà ìsìlámù ṣe yàtọ̀ láàrin méjèèjì ló jẹ́ kọ́ wá nù tá a bá ní ká define kí ni jẹ́ bẹ́yìn ònú ṣẹ̀ríà láti fi kún pé àlà tàbí níta abala ta fún yàn ó di tiẹ̀ láéláé ìtumọ̀ pa àtajà fún yàn nìyẹn bọ́ba ti lọ́ọ́ ta nǹkan fún yẹn tó o sì ti gbàǹtọ́ tí ọ lọ́rùn ní tóun náà lóun fi rajà á ìtumọ̀ ẹ̀ àkọ́kọ́ òfin tí sẹ̀rí ìsìlámù gbé kalẹ̀ ni pé ọjà yìí di ti ẹni tọ́ra alàtà di láéláé nítorí wúlò kù tí ó fi ṣe. lẹ́yìn tá a ti ṣàlàyé kí ni sẹ̀rí à ń pè ní àlùbẹ́yìn ká tajà kára ọjà. ohun tọ́kàn náà ni pé ǹjẹ́ ká tajà kárajà yìí èèwọ̀ nínú ìsìlámù ni àbẹ́tọ̀ nínú ìsìlámù ni àbí òun là ń pè ní dalilu mashru'iyya tó pé gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ ṣe nǹkan kan àfi ká wádìí pé kílà Al-Qur'an al-Karim wí ń pa nǹkan yìí kí ni sunna nebo Muhammad sallallahu alaihi wa sallam tó lọ sọ ń pa nǹkan yìí báyìí náà lórí ń pa kátàkárà náà sábàwọnú Al-Qur'an al nínú Suratul Baqarah ọgbẹ́ni ọba ní Al-Qur'an mu káwọnú Suratul Baqara àyà ọgọ́rùn-ún méjì seventy five márùnléní àádọ́rin two hundred and seventy five two hundred and seventy five al-Qur'an al-Karim ní Suratul Baqara. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وأحل الله albay'a bẹ́ẹ̀ ò ta sọ fúnra wa lẹ́ẹ̀kan pé kátàkárà ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run wá gbé òfin kalẹ̀ nínú al-Qur'an al-Karim ọlọ́run ní wa ahalla Allahu al-bay'a gbogbo ti ń jẹ́ kátàkárà o ọlọ́run lòun ṣe ní halal ahalla òun ṣe ní kíni òun ṣe ní ẹ̀kọ́ fún wa kéèyàn tajà kọ́rajà àti kò sí tó burú bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà Islam àwọn nǹkan téèyàn gbọ́dọ̀ wá ṣe tó lè wá mú di èèwọ̀ òun náà wọn ní ká wá ṣàlàyé fúnra wa láàárọ̀ yìí ká mọ̀ pé generally tá a bá ní ká sọ̀rọ̀ pé ká tajà òfin rẹ̀ nínú ṣẹ̀ríà ìsìláàmù nípìnlẹ̀ ni pé ẹ̀tọ́ ni kéèyàn tajà ẹ̀tọ́ ni kó o rí tó wù ọ lọ́dọ̀ ẹnìkan kọ́ ra lọ́wọ́ ẹ̀ ntọ́jé wọ̀ ọlọ́run sọ ń bi ayé ayé kan náà wa harrama riba ọlọ́run lòun ṣe kátàkárà ní ẹ̀tọ́ òun sì ṣe ká gbowó èlé rìbá òun ṣe ní kíni òun ṣe léèwọ̀ a lè máa wọ́ndà pé kí ló dé sí Al-Qur'ani tó sọ́dá akọ méjèèjì nínú ayé kan náà àlàyé rẹ̀ ń bẹ nínú ayé al yìí náà àbáyà tó tẹ̀lé pé. àwọn kan náà àwọn èèyàn ń kílèmù pé innamal bay'u mithlu riba àyà yìí kan náà ni àyà two seventy five ta wí. qalu innamal bay'u mithlu riba ẹni àwọn àfáà yẹn wàhálà wọn pọ̀ ẹ ká má gbèlè kí ló nù èlé àti pé atajà mo kówó mi sí báńkì báńkì fowó mi ṣòwò wọ́n dẹ̀ fún mi náà nínú èrè tí wọ́n jẹ́ ẹ wá ní èlé nìyẹn innamal bay'u mithlu riba irú ọ̀rọ̀ tẹ́rí táwọn kan sọ lónìí yẹn látàrí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọn ti sọ ṣe innamal bay'u mithlu riba àwọn orí ẹni difference láàrin tó pè ní kátàkárà àtẹ̀yí tó pè ní èlé yìí nítawà mọ̀ nbẹ̀ ni pé business is business wọ́n ṣe business náà ni lọ́lọ́run wá ń dá wọn lóhùn pé ahallallahu al-bay'a wa harrama ar-riba tọ́ba yìí pé ní ìdájọ́ ọ̀fẹ́ nu tara yín ọ̀tọ̀ bọ́tẹ́ bá fẹ́ mọ kí lòfin tọ́lọ́run àti sẹ̀rí àtànẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní òun fi ààlà sáàrin méjèèjì wa ahallallahu al-bay'a kẹ́ẹ̀ta ni wa harrama ar owó èlé èèwọ̀ ni kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì òun ni pé gbogbo à ń tajà ń rajà kí ni ń jẹ hádàfù kí ni ọ̀bjẹ́tífù wa tá a fi ń tajà tá a fi ń rajà ebi yẹn fẹ́ ní àlékún owó náà ni èyí tá à ń pè ní kíni èrè ẹni ọba tajà nísìnyí ntọ́fẹ́ náà ni pé kò ní wù kó ṣe pé iye tó ń rajà náà ni òun tà yóò fẹ́ kó pé òun rí èrè kan bẹ̀ yìí bọ̀tún tí sẹ́rí islam pé àkíyèsí wa títọ́ ń dààmú ayé lónìí òun ni pé owó bó ṣe wà á máa fi owó ṣe òwò ni ká máa ta owó ká máa ra owó èèwọ̀ ni o lè lo owó as mean bíi wàsílà bíi nǹkan téèyàn máa fi rajà bíi máa fi tajà bọ̀tíjọ́ tó bá ti di pé owó yìí gan-an láàmà tà láàmà rà ẹ̀sìn jẹ́ rìbá nìyẹn. because tí ó lè tó ni pé ẹni tí ọlọ́wọ́n máa ta owó yọ máa ra owó yìí oògùn àwọn kan lòun kàn máa gbà ẹnìkan ní ọlọ ṣiṣẹ́ gbogbo ṣẹ gbogbo wàhálà àti ẹ̀tọ́ bá ṣe sẹnu kóhun kó oye owó báyìí fún ọ níjọ́ tó bá ti dá padà iye báyìí ni ọ dá padà fún mi bẹ́ẹ̀ ara ọ̀nà tí títà ríra fi yàtọ̀ fún rìbá nìyẹn ọlọ́run ní ẹ̀tọ́ ni kẹ́ ẹ fowó kẹ́ ẹ bá wù yín kẹ́ ta bá wù yín but ẹ má jẹ́ kó ṣe pé owó yìí náà lẹ́ẹ̀ma wá tà lẹ́ẹ̀ma rà torí túmọ̀ ẹ̀ ni pé oògùn olóògùn òun lẹ́yìn fẹ́ máa kejì wa ahalla Allahu wà wa harrama riba anábìwá muhammadu sallallahu alayhi wa sallam anábì ní. alifaraju bi dọmẹn alifaraju bi dọmẹn anabi ní sallallahu alayhi wa sallam ẹni ọba ti rẹ́dì pé bí uh, one naira tọ́ba di two naira ní èrè èmi ní ní one naira yẹn anabi ní alaadala justice lọ́dọ̀ ọlọ́run sẹ́yìn ọmọ èèyàn tẹ́ gbọ́dọ̀ lékìlá ká yìí ó ìṣedéédé ni pé ọ gbọ́dọ̀ pèpè ara rẹ̀ pé ń jọ sí wà náírà yìí bá di fífi kọ́bọ̀ náà òun náà lówó forí fa ntí ń jẹ́ sẹ̀ríà ìsìlámù ni alifaraju bẹ́ẹ̀ gbọ́mọ ẹnìkan ò gbọ́dọ̀ dóńdó pé èrè nìkan làwọn máa gbà ńjọ tí lọ́ọ̀sì ìdàkejì rẹ̀ bá dé kọ̀ọ̀kà wa o ntí ń jẹ́ rìbá nìyẹn example tá a mú wálẹ̀ kan ẹlòmíràn máa claim yóò ní báńkì fowó òun fòwò yìí tó bí wọ́n bá ti jèrè tó kí ló burú mẹ́ kí wọ́n fún un náà lóore fine ìṣẹ̀rí ìsìláàmù lòun ṣe é ní kíni lẹ́tọ̀ọ́ fún ọ kọ́dà bó bá ké báńkì náà lọ fẹ́ bá sòwò kò léwọ̀ àmọ́ náà wò àlùbẹ́yìn gbọ́dọ̀ yàtọ̀ sí rìbá ẹjọ́ tó kówó rẹ fún bank àbí any other organization àbí individual àbí èèyàn tó bá kówó rẹ fún agreement ti ń bẹ láàrin yín ni pé mo fẹ́ sòwò ní àbúmọ̀yá olówó because ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì tó o bá kówó rẹ fún yẹn ní pé fifty thousand ní hundred thousand ní máa lọ fi sòwò ọwọ́ padà dé lẹ́yìn ọdún kan fifty thousand yìí di seventy thousand wọ́n nìkan lọ́ọ́ da twenty thousand yìí sáko àbófóun náà mẹ́ẹ̀ ìbéèrè mi tún láàjẹ̀ yìí méjèèjì náà ni. ẹni ọ̀dọ̀ ṣiṣẹ́ àtiwọ́ okòwò fún dídí ń ṣiṣẹ́ sẹ̀rí ẹ̀dáàmù ń pè yẹn ní mọ̀bọ́rábà lápẹ̀lú rẹ̀ but kápútẹ̀ in another way bọ́bá yìí pé ó jèrè twenty thousand lọ́dún yìí ọwọ́ àdọ́dún kẹta sígbà yẹn ó jèrè twenty thirty thousand lọ́dún kejì ó forty thousand lọ́dún kẹta ọwọ́ àdọ́dún kẹrin ọlọ́dún tí lọ ọjà wọmi ní nǹkan ní gbogbo owó tó kún lọ hundred thousand yìí kọ́ ní twenty thousand péré tó kù yìí ṣé ọ sọ pé lọ́ba àwọn eighty thousand yóò wá ní àbíwọ̀n náà ọ fara gbà ètò ìjẹ́jọ́ sí ìyẹn ní ìṣẹ̀rí ìsìlámù àlùkọ́rọ́jú bẹ́sọ̀ mẹ́rin ẹtí bá ti ń rí èrè níjọ́ tí ìdàkejì bá dé èyí tí òbí ní síyàn jẹ́ ń bẹ̀ ni pé bó o ti ń gba èrè sínú rẹ̀ ń dùn tó ń dá sápò yẹn ẹjọ́ dídà kejì bá dé ẹ̀rẹ́ ìsìlámù ní kúláàsì ọgbọ́dọ̀ faramọ́ bọ́tẹ́jà bíra wa ẹni tó kówó rẹ̀ lọ sí báńkì tó ní báńkì ń fowó òun tó wò tọ́wọ́ padà dé lẹ́yìn oṣù kan àbẹ́yìn ọdún kan lọ́padà dé wọ́n á ní sórí bó ti dẹ́pọ́sìtì owó rẹ̀ tán gẹ́lẹ́ ní níjọba kówó rẹ̀ wá yẹn bóyá wọn náà bọ̀ sí pàdúrà àwọn ọlọ́pàá sí fèrè ńjọ́ ń fèrè ńjọ́ yẹn bẹ́ẹ̀ ni nẹ́fẹ̀ẹ́ ní ní báńkì gbogbo yẹn ló gbóná torí náà owó àti owó rẹ̀ ti gbóná ẹ̀dá kò sí ní òwe kò sí ìtọ́kàn òní ẹ̀ àbí ti lọ sẹ́ni àwọn kan wá jìbìjalè lọ kó gbowó lọ báńkì ta ó kówó sí báńkì sí báńkì ọ̀sọ̀ rọrọ̀ báwọn ọjọ́ gbà that shows méjèèjì ti pẹ́ ìṣòwò èlé lọ fẹ́ gbà ìkọ́sọ́ bá ẹgbẹ́ ìṣòwò ní ìṣẹ̀rí àìsíláàmù ní àlùfàràjù bẹ́ẹ̀ sọ̀mọ́ni níjọ́ tí èrè bá wá ọ̀ faramọ́ níjọ́ tí ìdàkejì bá wá ní níjọ́ èrè nìyẹn and sọ́ba ìpè gbogbo èèyàn lọ dá lójú pé béèyàn bá ti fi twenty thousand ṣòwò yóò di thirty thousand ẹ̀dá kan sẹ́ni kan ó ti sẹ́mi ìmáláyé àbówó gbogbo wọn mọ̀ ṣe bọ́tí tí ń jẹ́ òwò náà ni pé èèyàn ń take risk ó lè di thirty thousand ó sì lè padà di ten thousand wọ́n mọ̀ tó ju owó mẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹni tí ń ṣòwò láyé àlùbẹ́yìn ìtọ́nà lóhùn ti lẹ́kọ̀ọ́ nìyẹn wọ́n ń tètè rìsì ni ah, ẹni tó kówó jọ tó tó tètè ní sọ́lọ bá sọ́lọ àwo tọ́ba ikọ́ tí wọ̀ pé ní owó yóò di báyìí ni instead tó fi twenty thousand bẹ̀rẹ̀ owó hundred thousand yóò kó sí tọ́lọ́ mọ̀ pé yóò kú lé but àìdájú yẹn náà ti ń jẹ bẹ́yìn ti ń jówó náà nìyẹn ìnìtútù ìṣẹ̀ǹtẹ̀ yẹn bá ti wá dúró lérú pé owó yìí ọgbọdọ léyìn báyìí ń gbà báyìí èyí ò kó wò mọ wàhálà rọmọ nípa òdodo ìbá nìyẹn wọn làwọn kan gbé bísíǹsì kan wá nàìjíríà ń gbà kan àmọ́ alihamudulilayi Ọlọ́run ti láti rí owó dún bọ́tú bá àwọn àbá náà tọ́gbọ́ ìṣẹ̀rí àìsílámù yìí ń kìlọ̀ fún wọn nígbà yẹn pé ń tẹ̀ ń ṣe yọ Ọlọ́run fara náà pé wọ́n ní àwọn kan láwọn ṣe bísíǹnẹ̀sì tó bá mú iye báyìí wá àti garanti pé lẹ́yìn oṣù méjì iye báyìí láàpọ̀ mọ́ bísíǹnẹ̀sì tá à ń ṣe kọ̀ọ̀kan àṣọ̀tà gain kò sí ìtọ́kàn wọn àmọ́ kó fifty thousand wá ọba dẹ́nu oṣù mẹ́fà wá gba eighty thousand àbí jù bẹ́ẹ̀ bá yìí kò tó bẹ́ẹ̀ káwa náà jọ́jú ẹ̀ láàrin ara wa pẹ̀lú píríncípù ṣẹ̀ríà pé àlùfáà rà gbogbo èrè tó bá ti di pé wọ́n garanti profit ṣẹlẹ̀ àdámọ bàràbà torí pé ní ti ń jẹ bẹ́ẹ̀ wò kò ti ń jẹ pé wọ́n garanti profit ní kátàkárà rísìkì ní ń jẹ́ òwò a lè rí bá ṣe báyìí tó ń báyìí a ti lè ro oúnjẹ míì kọ́mọ rí bẹ́ẹ̀ bọ̀ pé kó yọ owó báyìí wá bọ́ bá ti di ẹ̀jà báyìí àti garanti pé báyìí láwọn àpò wọn gbogbo tí wọ́n bá fún gbà yẹn ọ̀dọ̀ bá lọ gbà owó èlé nìyẹn. tó àwọn ayọ̀lùkọ́ àwọn ìjẹ̀lú ni àtúndébẹ̀ tó kí ni ẹ̀rí tó jẹ́ àmọ̀ pé àtẹ́kẹ̀yìn ọ̀tajà kọ́rajà kò burú nínú sẹ̀ríà islam èyí tí sẹ̀ríà islam lóun ọ̀fẹ́ òun lọ́lọ́ ti ṣàlàyé fún wa yẹn. sábà tún wọnú sunna anabu muhammad sallallahu alayhi wa sallam anabi náà sọ̀rọ̀ nípa kátàkárà wọ́n wá bí àtẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam ti pé mọ́ àpòyẹ̀wò ìkàkùnrin mọ́ àpòyẹ̀wò ìkàkùnrin kí ló dáa kéèyàn jẹsẹ́ ní ààrẹ kó fún ìyàwó rẹ̀ jẹ kó fún àwọn ọmọ ẹ̀ jẹ ní ntọ́ dáa jù fún mọ́jú kéèyàn jẹ sínú ààrẹ àbí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ní àwọn tí ń bọ́ tí ń bẹ lábẹ́ Ànábì sallallahu alayhi wa sallam ní amalu rajuli biyadihi wa kullu bay'in mabrur amalu rajuli biyadihi wa kullu bay'in mabrur àlọ́bí ni tó dáa ju béèyàn jẹ tọ́kàn rẹ̀ tó dáa ju kó fún àwọn ìyàwó àwọn ọmọ gbogbo àwọn tó ti pẹ́ẹ́lì yọ lórí kó fún wọn jẹ àlọ́bí lè tó dáa ju ní iṣẹ́ tó mi èèyàn fọwọ́ rẹ̀ sí i. ìdí ọwọ́ kan lọ màá ṣe ni mẹkáníìkì ló ń ṣe ni kápẹ́ntà ni ó ní bíríkìlìyà ni ó ní gbogbo ń lórí nǹkan ọmọ ṣe àlẹ́bí ní amadu rọ́jùlí ìyẹn ìsí ọwọ́ oògùn ara rẹ̀ àlẹ́bí ní kò sí nǹkan dáa tó bẹ́ẹ̀ kí ni ọmọ ẹ̀jẹ̀ ni. wàkúlù bẹ́yẹ mọ̀bùrù àti gbogbo kátàkárà tọ́ba dà ìyẹn ní kékeré ṣe dandan pé gbogbo wa kálọ̀ ọkọ sí ọwọ́ làlẹ́bí ní ẹni ọba ti pé bìjẹ́ kí ọmọ bẹ́yẹn ti lè lọ́ọ́ rajà ní kánò kọ́ wá tà ní lóṣogbo ọmọ pé bí ọjà kan bá fẹ́ kùtà lóṣogbo ọmọ ìlú tó ń kó lọ tí ó tún dowó kíìlì ni mahara ni ọlọ́ọ̀ni máa gún yẹn ẹlòmíì sì máa kọ́ gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n lọ sọ́ọ̀dì marketing ní school tí wọ́n ń kọ́ náà nù ẹni ọba ìpínlẹ̀ yìí lòun kọ́ káta kára yìí àmẹ́bí ni wọ́n kó lò bẹ́yẹn mọ̀gbòrò àti gbogbo káta kára tó bá dáa ànábì sallallahu alaihi wasallam nínú kọjá tọmọ ẹdẹ yẹn máa jẹ ní ẹ̀mí ara rẹ àti pé eléyìí náà fi yé wa pé àti kátajà kárajà nínú sẹ̀rí ìsìlámù ẹ̀kọ́ ni èyí ṣe é wọ̀ bẹ́ẹ̀ ọba ti fi katọ́lọ́ mú òṣèlé wọ̀ tó kàn. nínú àwọn ẹ̀rí tó fi yé wa pé àlùbẹ́yìn òṣèlú sẹ̀rí halal pé kátajà kárajà halal nínú sẹ̀rí ìsìlámù òun ni amadu nabi yìí sallallahu alayhi wa sallam anabi fún rẹ̀ gan sówò sallallahu alayhi wa sallam wa aqarra ashabahu ala al-bayt anabi sì rí àwọn ẹjọ rẹ̀ àwọn sọhábẹ rẹ̀ abubakar ni gbogbo umar ni abdulrahman bin abdulrahman bin afaan àwọn agbọwọlì oníṣòwò ní àwọn sọhábẹ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi òwú fún wọn pé èsì tẹ̀ ń tajà tẹ̀ ń tajà torí tí ọba da anabi òní dákẹ́ lórí tí ọ̀dà gbogbo tí wọ́n bá ṣe lójú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tá anabi ti yí tá anabi dákẹ́ ìtumọ̀ ẹ̀ ní pé ọba ìsìlámù ló ń lọ. eléyìí náà ń tọ́ka pé àti kákàjà kárajà nínú ṣẹ̀ríà ìsìlámù kò sí ti òkúrú mẹ́. lẹ́yìn eléyìí káwá sọ̀rọ̀ ń oríṣiríṣi ọ̀nà nìkan wá tajà arajà fún sí nínú ìṣẹ̀lẹ̀ islam tá a bá lé kí a máa sọ ọ́ bìkọ́ nígbà tí wọ́n ní ká sọ̀rọ̀ nípa àkàmù bẹ́ẹ̀ ìwọ̀sọ̀rọ̀ òkùnkù eléyìí ètò yẹn bí yẹn bá wà ní yunifásitì gọ́ọ̀mẹ̀ntì èkó ní bíi sẹ́mẹ́sà kan kọ́ àtẹ̀kọ́ òun wọn ni a sọ láàrin wákàtí kan àbí wákàtí méjì àmọ́ àwa sọ ìwọ̀n ká díẹ̀ bẹ́ẹ̀ lápèjúwe ara ọ̀nà tá a lè fi kí bóòlù sẹ̀ríà islam wo òwò ṣíṣe sí oríṣi ọ̀nà tó pín sí. sẹ̀ríà islam ara ojú ọ̀nà tí ó wò pín sí àlùbẹ́yìn ọ̀nà ni pé bẹ́yìn olùmùsáwàmà bẹ́yìn olùmùsáwàmà kí là ń pè ní mùsáwàmà ni pé gbọ́nkálukú bá ti gbọ́n sí léyìí tí ò ní parọ́ bó ti mọ̀jà polósí léyìí tí ò ní ṣe kí ni tí ò ní tán yàn. ẹ rí i pé ńgbà míì ẹ lọ ra ńbì kan náà iye kan náà lẹ́ra bọ̀dé ńgbà tẹ́ ẹ bá máa ta eléyìí ti tiẹ̀ ní two naira eléyìí ti tiẹ̀ ní two naira fifty kọ̀bọ̀ eléyìí ti ní naira tí gbogbo ọ̀gá ti jàǹbá yẹn bẹ́ẹ̀ ọ̀nà tí yẹn fi lè jàǹbá ni pé kọ́ máa parọ́ pé ọjà tọ́ra lọ bọ̀dé ń pa pé yẹn máa ba títímẹ́ǹtì ṣe lápẹ̀jú ọmọdé apolo ẹnu rẹ̀ dùn léè tí ò ní nírọ́nú nígbà pé ní musa wa mẹ́nu rẹ̀ ẹni ó fẹ́ rajà náà bóòlù náà ti mọjà yọwó sí sẹ̀rí àdáhùn gbà láyé òun là ń pè ní musa wa mẹ́ ìjọba jẹ́ musa àlà ní mo lá ń bá wa ni pé ǹdé èèyàn méjì ń jọ ń sèwọ̀n òun ni Yorùbá ń pè ní wọ́n ń dúnàdúrà. bí a ti báyìí lọ ta ẹbí a ọjà yìí ó ti wọ́n jù báwọn lọ sọ̀rí ẹ̀sìlámù ní òun ọ̀nà tí yẹn máa fi ni tí ọba ti ní ẹ̀sán jẹ àbírọ́ àbí tí ò ti nú ọjà kápé ńbẹ́ńbẹ́ ọgbọ̀n yóò mélòó sọ ọ́ dé wọ̀ tí ọba ti sí yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú tí sẹ̀ríà ìsìláàmù tó fara mọ́ bay'ul muzayada à ń pè ọjà kan ní al-muzayada al-muzayada ni pé lẹ́yìn bá fẹ́ taru ansẹ̀ yìí kò ní sọ yìí tó ń fẹ́ tà nípìnlẹ̀ bọ̀dí ó ní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rà á ta ló lè èló lẹ́yìn fẹ́ kólé lápèjúwe àfọwọ́ àdìde pé ansẹ̀ yìí kò gbọ́dọ̀ ju one thousand naira lọ bọ́ba tẹ lọ́rùn yóò ní wọn mú wa tí ọba tẹ lọ́rùn àlùmọ́sáyàdà yóò ní àà ah, ojú bẹ́ẹ̀ lọ bọ́tù wọn ò ní sọ yìí tó ń fẹ́ tà àbá àtọ́jú òkú tí wọ́n ní àà ah, ń tẹ̀sí gbọ́dọ̀ ju ẹsẹ̀ ní ìpè lọ lóòótọ́ ọ̀nà àtẹ̀míra ní ten thousand naira bọ́ba tẹ lọ́rùn yóò ní oko ó ti ṣe déédéé tó ní ìmáìlì láti tà á bí ọba tẹ lọ́rùn yóò ní kò sí ìyọwọ́ ẹ̀ dáadáa kọ́dà wọ́n lè wá gbé dé hundred thousand bẹ́ẹ̀ kò burú ní sẹ̀ríà Islam torí pé ẹlòmíì ń bẹ tó ṣe pé ní bóyá ránṣẹ́ yìí gan-an ní ti ń wá kí tí ò sí lọ́jà mọ́ kọ́dà bí wọ́n bá pè ní sọ́mọ̀ pé kò wọ́n ti ju sixty thousand lọ already láti san extra twenty thousand kọ́ra ní eighty thousand àwọn ọjà míì máa wà bẹ́ẹ̀ kìí ṣe fóun ló tú láti yàrá eléyìí láǹpẹ̀ ní kí ni bẹ́yẹ̀rù àlùmọ̀tá àyàdá kò burú nù sẹ̀rí islam. ẹ̀kẹ́ta bẹ́yìn olùmọ̀rọ̀ bàhà nínú ọ̀nà tí sẹ̀rí islam tá lè fi tajà tá lè fi rajà òun là ń tẹ̀lé kí ni bẹ́yìn olùmọ̀rọ̀ ìtumọ̀ bẹ́yìn olùmọ̀rọ̀ bàhà ni pé ẹni ó ní ọjà yóò jẹ́wọ́ fẹ́ni tó fẹ́ tà fún orí iye báyìí mọ́ra. ten thousand naira ní ọba wọlé gbọ́dọ̀ mi àmọ́ èmi náà fẹ́ jèrè àjẹjù bọ́ ọba lè fi one thousand péré kún àbí bọ́ ọba lè fi five hundred naira kún wọn tà fọ́ tí wọ́n tó wù wọ́n bá wọ̀ bẹ́ẹ̀ kò burú ní ìyá ìgbà bọ́t èèyàn gbọ́dọ̀ parọ́ ọba ìpínlẹ̀ òní wọn bá àlọ́fẹ́ ta ọjà tó rà ní nine hundred naira ọ̀ gbọ́dọ̀ pé one thousand lọ́ra. kò tún wá lò fi two hundred fún un. ẹ̀yàn ní ọba fẹ́ tajà mọ̀ ọba hà ọ́ jẹ́kẹ́ni kọ́ fẹ́ fún rẹ̀ iye tèmi náà rà ní àmọ́ bẹ́ẹ̀ bá fi iye báyìí kún ọ̀sẹ̀ mi lọ́rùn. kò burú nínú ìṣẹ̀rí àìsàn bí ìjà ọ̀la bá gbà wá ibùmọ̀rọ̀ yìí. tá bá ní ká wo kíní yé ọ̀nà lè fi nínú islam níta ń pè islamic banking arọ ọ̀nà tí wọ́n lò ní mọ̀ọ́ bá hà yìí tí ó sì ní ní rìbá bí wọ́n bá ń lọ ní ìṣẹ̀lẹ̀ islam. tó ọdún mélòó ọdún mẹ́ta nínú ọ̀nà tí èèyàn lè gbà tó lè gbà a lè gbà ká bẹ́ẹ̀rù sáwùlìyà bẹ́ẹ̀rù àtàwùlìyà ni pé kíní yìí o ten thousand naira mọ́ra bọ̀dé ilé dúró di pé wọ́n tẹ̀sẹ̀ máa yọwé àbí mo fẹ́ mo fẹ́ fowó ṣe nǹkan mi ẹni ọba. rajà iye náà ló lọ́tà afẹ́ntọ́ fẹ́ rà bọ́tà tẹ̀yìn lọ́rùn afẹ́ntọ́ tajà afẹ́ntọ́ rajà sọ̀rí ẹ̀sìlámù ọ̀kọ́ ojú mẹ́rin. kọ́dà inú ọ̀nà téèyàn lè fi dàgbà tó lè fi rajà nù sẹ̀ríà àǹgẹ̀gẹ̀lẹ̀kẹ̀ ní bẹ́yìn olùwàbíyà bẹ́yìn olùwàbíyà the boss alùwàbíyà òun ni pé ten thousand naira ni ọ̀rọ̀ àti ní ìlú òtún but kò sí lásìkò ìgbà táwọn èèyàn níbi ẹ̀ lápẹ̀tùwé níṣẹ́ èèyàn ló ń fẹ́ ta fíríjì nínú òtútù ọfẹ́ ta kíni ọfẹ́ ta fíríjì nínú òtútù àbọ̀fẹ́ ta ac nínú òtútù ẹ́ tẹ́rí pé kọ́dà yóò fẹ́ bẹ́yàn ní ẹ̀ta ara òun níbi owó nísìnyí kọ́dà bọ́bá wá rẹ́ di pé ten thousand mọ̀ra bọ̀ kọ́dà tẹ́ bá lè san nine thousand ẹ̀ máa mú lọ eléyìí la ń tẹ̀lé kele bẹ́ẹ̀ yóò aluwabi ya bàbá tí àwọn méjì lọ́n ògùn ní sẹ̀ríà Islam ọdí mélòó ọdí máa ọ̀nà kẹfà téèyàn fi lè tajà tó lè fi rajà sẹ̀ríà Islam máa ń fẹ́ láti kéta fún gbogbo àwùjọ àtẹniọ́gbọ́n àtẹniọ́gbọ́ nítorí ẹ̀ la fi ń pè kíní kan ní bẹ́yìn òde sẹ̀rẹ̀sàlì bẹ́yìn òde sẹ̀rẹ̀sàlì ìtumọ̀ ẹ̀ ni pé. bẹ́ẹ̀ bá wá rajà lọ́wọ́ rẹ̀ ó wúlò fáwọn tó gbé ẹnu yóò dùn ọmọdé àpolo àmọ́ ní iye tí wọ́n bá ń ta kínní lọ́jà iye náà lèmi náà mọ̀ ta ìṣòro sáálù mi kọ̀bá jẹ́ náà wọ́n ń jẹ ọ̀tẹ̀ òun náà kọ̀bá jẹ́ wọ́n ń torí pẹ́ lómi ìkọ́ bá fẹ́ rajà ọmọ péye tó ń ra iye ń o àmọ́kẹ́ni yọ bá a di lówó ìlà tí mo rà á lánàá ní nine hundred naira lẹ́yìn wá ní one thousand lẹ́yìn tà níbẹ̀ ń bẹ̀ mo ti rà á lánàá èèyàn náà dà bọ̀dé yẹn bá ọba àmọ̀bẹ́ olùsọ̀rọ̀sáàlì pé iye tí wọ́n ń ta ọjà yìí lọ́jà ah, ọ̀nà kí ẹ jọba yà bí ẹ̀kẹ́jẹ òun náà ń pè ní bẹ́ẹ̀wò lè ṣe ìmọ̀ bẹ́ẹ̀rù àlè ṣe ìmọ̀ bẹ́ẹ̀wò lè ṣe ìmọ̀ nìyí pé ẹni tí kò mójú ọjà ó tẹ̀sẹ̀ bẹ̀rù owó ni ó wá gbé kọ́ àmọ́ ẹni tó fẹ́ rajà lọ́rùn ìpè ìwọ náà wò ó tún ìlú látọjú ìnísìn nǹkan kọlọ ọrajà yìí ni tó ti rà á bóyá nìkan ló fún ọ wá fẹ́ tà kò sì mọ èlò ní ọwọ́ sí gan ó ní ṣe ṣe ìmánu pé àmánà mo gbé kọ ọlọ́run wọn tó fẹ́ rajà yìí kí ní ìtún èlò tuntun rẹ̀ lónìí èyí tí mo ti lò àlòkù yóò tún èlò èyí tó bá tó náà ní ọ̀rọ̀ àmọ̀lòdàgbẹ́ fún ọ bí yẹn bá ra ọjà báyìí tó ta ọjà báyìí nínú sẹ̀ríà ìsìlámù tí ọba ti sẹ́tàn jẹ tí ò ti rán bẹ́ẹ̀ kò sí kíni nínú sẹ̀ríà ìsìlámù. tó àwọn wọ̀nyí ni àwọn ọ̀nà ní kúkúrú téèyàn lè gbà tajà tó lè gbà ra ọjà nínú sẹ̀ríà ìsìlámù. lẹ́yìn eléyìí ohun tí ó fi ẹ̀ka sọ̀rọ̀ lórí ni pé ah, sẹ̀ríà ìsìlámù wá láwọn òfin tó gbé kalẹ̀ yìí generally pé gbogbo téèyàn bá fẹ́ máa ṣe lówó àwọn nǹkan báyìí mo ti mẹ́nu bà díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ pé ń repeat ẹ̀ pé tí ọ̀gbọ́dọ̀ parọ́ ọ̀gbọ́dọ̀ tẹ́sán bẹ́ẹ̀ gbogbo eléyìí àwọn principle tí sẹ̀rí àìsílámù gbé kalẹ̀ yìí. àkọ́kọ́ principle tí sẹ̀rí àìsílámù tá mẹ́nu bà tó gbé kalẹ̀ ń pa béèyàn bá fẹ́ tajà bó bá fẹ́ rajà òun ni pé sẹ̀rí àìsílámù ní al-aslu fil gbogbo àmọ́ ẹjọ́ tajà àmọ́ arajà láàrin ara ẹni ara ìrọ̀rùn tí sẹ̀rí ẹ̀sìláàmù ṣe fún wa ni pé sẹ̀rí ẹ̀sìláàmù ní gbogbo ẹ̀ ní ẹ máa ṣe àfẹ́yìntòun bá ní ẹ máa ṣe gbogbo ẹ̀ ní ẹ máa ṣe kí ni gbogbo ẹ̀ lẹ́lẹ̀ ṣe àfẹ́yìntòun ọ̀tá fẹ́ kẹ́ ẹ ṣe ń bẹ̀ òun wàá sọ fún yín pé ẹ máa tẹ̀lé which means ọ̀nà tí sẹ̀rí ẹ̀sìláàmù ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká fi tajà ká fi rajà ọ̀pọ̀ ju tí òṣèlè ìwọ̀sọ̀ fún wa ara ẹ̀rọ tí sẹ̀rí àtìláàmù ṣe fún wa nìyẹn ọ̀nà ní àlùfẹ́ muhammadu alìlá ọlọ́run ti sọ́nà àlùkò àlùkẹ́rì nínú suratul an'am pé وقد فصل لكم ما حرم عليكم وقد فصل لكم ما حرم عليكم ń tọ́lọ́ ọ̀sẹ̀ kẹ́ débẹ̀ ní òwò ní títà níra ọlọ́run ti kọ́ èyí tó bá ti yẹ lẹ́yìn ìtọ́lọ ní ẹgbẹ́ débẹ̀ ọlọ́run ní gbogbo ọ̀nà tẹ bá lè wù kẹ́ ẹ fẹ́ máa tajà kẹ́ máa rajà láàrin ara yín ọlọ́run ló ń ṣe lẹ́fọ̀ọ́ ìyẹn ti gbé yàtọ̀ fọ́nà méjì ní tá a kà yìí bóyá àwọn míì tún gbọ́ngbọ́n kan pé a lè tún tajà lọ́nà bíi báyìí tí ọba ti sí nínú eléyìí túmọ̀ pé ní àṣetà bá pọ̀ sí wẹ́wẹ́ ọ̀nà tíṣẹ̀rí ẹ̀sìláàmù ààyè tó gbà wá ní kátajà kárajà ọ̀pọ̀ jantirẹrẹ ju ẹnu àwọn nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ tó ní amẹ́tẹ́bẹ̀ lọ. ó ti wá jẹ́ pé ó ń là káyè yàn ẹnu nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ tọ́lọ̀ ní ẹmẹ́sẹ̀ yìí òní ọmọ wa wú yàn ṣèǹkọ́ nìyí jẹ́bẹ̀. ẹ wo nígbà tọ́lọ̀ ń kọ́ tán bàbá ńlá wa ádámù àríyìn sọ̀rọ̀ àríyìn sọ̀rọ̀ àríyìn ọlọ́run ní adáadáma sínú àlìjẹ́nà ọlọ́run wá ní gbogbo ní ń bẹ nú àlìjẹ́nà kéèyàn pé gbogbo ní ń bẹ nú ìlú Òṣogbo yìí gbogbo ẹ̀ ni mo fún ọmọ ẹ lò ó àmọ́ yàrá kan yìí ọ̀gbọ́dọ̀ débẹ̀ lágbèjúwe àbí yẹn kọ́lé sórí sórí ló ní kálọ̀ wá ní mo fún ọ gbogbo ẹ̀ gbọ̀dọ̀ yàrá kan yìí lẹ̀ mẹ́tẹ̀lẹ̀ kéèyàn ọmọ wa rò yàrá kan gan-an ibẹ̀ gan-an ló ń sọ ẹ̀rọ bọ́rọ̀ ṣe rí gan nìyẹn agbóró tọ́lọ̀ ń ṣe lẹ́sọ̀ọ́ fún wa yìí káàdì pẹ́nu kínkìnkì tọ́lọ̀ ní amẹ́dẹ́bẹ̀ yẹn lọ́mọ èèyàn wà ní ibẹ̀ gan nìjẹ́ wa ṣe ìtọ́ni ní máa gbé òun ní ìpín mẹ́lẹ́mì gẹ́gẹ́ bó ti ṣe fún bàbá ńlá wa ádàmù àlóyìnbó láti ọ̀gá ọlọ́ọ̀ni gbogbo èso tí ń bẹ́ẹ̀ ní jẹ́ àti gí ẹyọ òun gẹ́ làǹfààní rẹ̀ pọ̀ jù ẹ̀yọ̀ kan tọ́lọ̀ ní ọmọ ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹ̀kúmà tọ́lọ̀ ń bẹ́ lò ń bẹ́ ádámà náà gbọ́ sí àti Hawa àwọn náà gbọ́ sí ẹ̀kọ́ nìyẹn lójú gbogbo wọ́n wà ní tá a wà lómi gẹ́gẹ́ bí ẹ̀kúmà ọlọ́run ibẹ̀ ká fẹ́ sọ̀rọ̀ lórí pọ́sì níta mú débẹ̀ yìí pé kò gbọ́dọ̀ wá jẹ́ pé ẹnu àwọn nǹkan díẹ̀ díẹ̀ tíṣẹ̀rí àti àmọ́kọ̀ fún wa yẹn ọwọ́ àti ẹnìlé mọ̀ pé ibẹ̀ ni ṣètọ́jú ọmọ wa taari àwọn èèyàn lọ pé eléyìí náà lọ́dà àìmọye ọ̀nà tọ́lọ̀ ní abibòwò yìí lọ́jẹ́ àláàlú wọn ni ó yí dáadáa ńlẹ̀ lójú tí wọn. jésù fura ṣèkọ́ nìyí máa ń kọ́ ọ̀nà lórí kaba yìí àkọ́kọ́ píríncípù yẹn pé aláṣùfẹ́ muhammadu alìbáha. ẹ̀kejì ni pé mẹ̀dáàrú muhammadu ti fi islam gbogbo kátajà kárajà kábàárà ẹni ṣe àṣepọ̀ ní ti èèyàn déèyàn ìṣẹ̀rí ẹ̀sáàmù ní amadi gbogbo ìṣẹ̀rí ẹ̀sáàmù gbé lórí pé ntí ó máa fa dáadáa fún gbogbo wa ni. and that is why ìṣẹ̀rí ẹ̀sáàmù bá ti rí pé àjọṣepọ̀ kan àbí títà rírà kan yóò máa kó báwọn kan àbí àwọn kan máa sanra at the expense of àwọn kan ṣẹ̀rí àdáàmú ni ẹ̀gbọ́dọ̀ níbẹ̀. àmì ìtọ́ba yìí pé yóò gbè fẹ́ ní ọ̀rajà yóò gbè fún ẹ̀ńtọ́tajà ṣẹ̀rí àdáàmú ọyọ̀ ń jẹ. bọ̀tẹ́ bá ti ṣẹ̀rí àdáàmú ní ẹ má ṣe wúwo kan ẹ mọ̀ pé má láhàwù níbẹ̀ yìí. nínú kó ti pé ọ̀nà kẹ́nìkan máa sanra kẹ́nìkan máa gbẹ ìwọ́rọ̀ ọ̀tá owó èlé bí ìbá ìpé èèyàn dààmú ẹnìkan ìwọ ẹnìkan kó jó ń gbèsè kéèyàn tún wá jẹ ń gbèsè pé pé ni ó tún wá kàn fún un ara ti ń gbówó èlé nìyẹn gbogbo ibi tí sẹ́rí ẹ̀sìlámù bá ti rí i pé ìpanára ọ wà ń bẹ̀ fún apá kan àbápá kejì ẹ̀ ń tọ́jà sájà abẹ́nú ọ̀rajà sẹ́rí ẹ̀sìlámù ló fara mọ́ eléyìí ni al-Imam Ibn nínú àwọn àgbà àbáwọn oníṣẹ́rí ẹ̀sìlámù. لوكني الشريعه عدل كلها ورحمه كلها ومصلحه كلها وحكمه كلها وكل حكم خرج من من العدل من العدل الى الجور ومن المصلحه الى المفسده ومن الحكمه الى الى العبث فهي وهو ليس من الشريعة فهو ليس من الشريعة ابن القيم الجوزي من ترى رسام بين إعلام الموقعين عن رب العالمين ẹ wo kọjú ìbùnú kọyìn ní pẹ̀sẹ̀rà yìí ká ká ká ṣe ibi mọ́ra wá lẹ́sẹ̀ ó ní ìlànà alùwàfẹ̀yìnà àrọ́bìnà àlàní tẹ́mọ́tà ń pè ní mùwákàn ẹ́ àwọn tá a bá kéwù ìtumọ̀ ẹni pé yẹn sáìn wọn bá ní sọ̀kè signature ẹ̀ńtọ́ sáìn ni mo wá kẹ́ Ibn Qayyim ní al-muwaqqi'ina an rabbil alamin àwọn tí wọ́n ń sáìn on behalf of tani ẹ́ on behalf of ọba gbogbo ayé ọlọ́run ọba ẹ̀ẹ́dáàmù ohun Ibn Qayyim ní ntọ́yẹ̀ mọ̀ lòun kó sínú jọ́ra lọ àwọn oní Ibn Qayyim ni wọ́n ń sáyìn ló kọ ọlọ́run tí wọ́n máa ń dáwọn ṣe gbogbo ẹni tó bá jòkó ti ń ṣe fatuwa pé báyìí lọ́lọ́run fẹ́ báyìí lọ́lọ́run ọ̀fẹ́ Ibn Qayyim ni kọ́ máa ń tóun ṣe bí ìgbà tóun sáyìn ọ̀nbẹ̀ àbọ̀ ọlọ́run ni ó ti gbọdọ̀ wà very very careful òun lọ pọ̀lọpọ̀ ẹlòmí ọkàn máa ṣe fatuwa láì sí mọ́ kọ̀sẹ́rì kan fún nù Kùránì kò sínú súnà yóò sì máa sọ̀rọ̀ ọ̀fẹ́ nù ọ̀mọ̀ràn tóun dá ابن قيم من إعلام الموقعين عن رب العالمين nínú kíra rẹ̀ yóò fi wá sọ̀rọ̀ náà kàfúnra wa tó ń sìn pé gbogbo tí ń jẹ́ ìṣẹ̀lẹ̀ ìsìlámù dáadáa gbogbo wa ni ọgbọ́n ni àlàáfíà fún gbogbo wa ni déédéé ni ádùnnú gbòòrò wa Ibn Qayyim mi níbẹ̀ bá wá rẹ̀ nìkan tí ń sọ pé nǹkan kan báyìí ló ṣẹ̀rí àlọ́ wa tẹ́ wá wá díẹ̀ tẹ́ rí pápó sí ni nǹkan náà ní ń já sí àbí kò sí ọgbọ́n àbóyè ń bẹ àbí aburú kan ní ti bí ẹ jáde ẹnìkan yìí ní ẹgbà pé kò sínú ìṣẹ̀rí àtọ́lọ́ orúkọ̀wé ní ọ̀dà àmọ́ndínlẹ́ gbogbo tí ọlọ́run gbé kalẹ̀ èyí tí ó rọ apá ọ̀tún àtàpá òdì lọ́rùn ọ̀nàlọ́ọ̀dẹ àlọ́ọ̀dẹ ìṣòro bàbá yìí pé pírísìpù ẹlẹ́ẹ̀kẹ́ni ní ìṣẹ̀rí àtìlámù lára àwọn pírẹ́sìpù tí sẹ̀rí ẹ̀dáàmù gbé kalẹ̀ ni pé ejìtìnàbù lùbárà ejìtìnàbù alùbárà ayé alùjáhálà tó ní mọ́kùdíyàtò ilẹ̀ nìta gbogbo ní tí ọba ti di yọ dá gbàmísí omi òtún lẹ̀ dúdú ni àbí funfun ni a ọyẹ kórí báyìí kọ ọyẹ báyìí sẹ̀rí ẹ̀dáàmù ní ká jìnnà sí i níbi ká sàkárà kí là ń pè ní gáràbù gbogbo tí a bá ti ń dá òtù pé bọ́yá yọ ṣẹlẹ̀ bọ́yá kò ní ṣẹlẹ̀ ara ti sẹ̀rí ẹ̀sìláàmù fi fọkàtà tẹ́tẹ́ àti gbogbo ìtọ́ba jọ mọ́ nìyẹn torí pé ti ń jẹ́ tẹ́tẹ́ ni kí ni mabini yun alẹ́gàrà kọ̀dá olójú ah, mú náírà wá eh, game of chance mú ten náírà wá ó ṣeé ṣe o wọn náà mú ten naira wa twenty naira yìí lè jẹjẹ ó sì lè jẹjẹ ó lè lùdì gbogbo ten naira rẹ yẹn ìṣẹ̀lẹ̀ ìsáàmù ní gbogbo nǹkan bá jẹ́ bẹ́ẹ̀ tẹ́tẹ́ ni kì í ṣe tẹ́tẹ́ tí yẹn ń lọ lọ́tìrì ní lọ ta lọ́tìrì nìkan tẹ́tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà làwọn èèyàn ń kó sínú tẹ́tẹ́ lónìí tí wọ́n gbà níṣẹ̀lẹ̀ ìsáàmù ti kéde wọ̀ ara ń ta ní ká sọ lónìí lápèjúwe nísìnyí àwọn ilé iṣẹ́ tẹlifóònù ẹ̀ka mẹ́ta kọ̀ kankan because our pọ̀tọ̀rọ̀ sẹ̀rí àìsílámù là ń sọ gbogbo ẹni ó lè wù kó ṣe kọ̀bá jẹ́ mùsùlùmí kọ̀bá jẹ́ tí èdè mùsùlùmí bọ̀ tí wọ́n mùsùlùmí làwọn fẹ́ bí lọ fún kọ́ ọmọ ní ẹ̀sìn rẹ̀ wù. wọ́n wàá sọ fún ọ pé ìdíje báyìí ń lọ o ó lè jẹ́ o ó lè wà nú àwọn tí tí ọ jẹ àmọ́ kó tó jẹ o ọ́ sẹ́ńdì mẹ́sẹ̀jì báyìí iye báyìí ló ti fi sẹ́ńdì yìí mẹ́sẹ̀gì gbogbo àtàwà nínú ilé yìí nìsín kí ẹni ń kálukú wọ́n sẹ́ndì mẹ́sẹ̀gì yóò sì kọ́ọ̀sì wa ní hundred naira hundred naira ẹnì kankan sì lè má padà jẹ mọ́ ní ọba àtàwà tó kù nílé tẹ́tẹ́ náà nìyẹn. gbogbo nǹkan bá ti di pé ní wá fi owó kan kalẹ̀ kò sì ń rí sí pé á ah, àìmọye owó lè jẹ ní mi bá ní lọ́ọ̀kì gidi ní bóyá yóò bọ̀ sí bóyá kò ní bọ́ sí o àwọn tí ìjọba ìsìlámù ló ń kọ́ nìyẹn torí pé garam lẹ́ńbẹ̀ gbogbo owó fura sí i àfẹlẹ́sẹ̀ sáàmù ní gbogbo ọ̀nà tá a bá mọ̀ pé pé ní à ń retí pé níbi lámà yín gbẹ́sẹ̀ tí ẹ bá jẹ mọ́tò lè ní obìnrin owó ìgbà òun náà ó sì máa retí pé wọ́n ní kí ẹsẹ̀ ẹsẹ̀ ó kọ́yẹ̀ kówó jẹ wọ́n bọ́ sọ́dọ̀ tó ní jẹ́pẹ́tẹ́ náà nìyẹn pé ẹnìkan bá dùbú nù yín ìṣẹ̀lẹ̀ ìsìlámù ló ń àti gbogbo tó ara ti sẹ̀rẹ̀ ìsìláàmù ṣe léèwọ̀ nípa ọ̀nà gáràrú yìí pé gbogbo ń a bá sáṣẹ̀ ń pé yóò ṣẹlẹ̀ a gbọ́dọ̀ ta ara ń táwọn afọ́wò ní sẹ̀rẹ̀ àmọ́ fún wa lẹ́sàmù ní òjòrà ni pé èèyàn ní ẹran nísìnyí ẹran ẹran ọ̀sìn ọwọ́ á ní òun nídìí owó ọwọ́ á pè yín pé mo ní ọjà tí ń òun ti bẹ́ẹ̀ àmọ́ tọmọ fẹ́ràn yá abo ni láìpẹ́ yóò yóò lóyún yóò sì bímọ ọmọ rẹ̀ mo fẹ́ tàkùn ọ mọ kó wá nísìnyí àkọ́kọ́ àkọ́bí ọmọ tó bá bí ìwọ ni lónìí kọ sanwó kalẹ̀ garawo yẹ nínú sariya islam torí pé kí ló fi dá lójú pé ẹran yóò lóyún àbí yóò kunu oyún àbí yóò bímọ àbí kò ní bí tó ti ta ọmọ inú ẹran kalẹ̀ tó ti gbowó ẹ̀ àrẹ ìdáàbò táwọn afáàmọ ìlú fún jọ òun yẹn káwa náà wá wò lóde òní gbogbo táwa náà bá ti sátẹ̀yìn ẹ á lọ ọjà lọ́la ẹ á lọ ra ọjà lọ́la òun bá dé ọjà yẹn òun o àmọ́tẹ́ bá lè sanwó kalẹ̀ lókùn lọ́jà tó o tí mà bó o rí bó o ní rí ṣẹ̀ríà ìsìlámù lè wọ̀ lọ́jà tábìrì máa lè ọjà tí o ti ìbọ́ sí pọ̀tẹ́ṣà rẹ èèwọ̀ ni bí wọ́n sàmì ìṣẹ̀lẹ̀ islam gbogbo oríṣiríṣi ọ̀nà báyìí ìṣẹ̀lẹ̀ islam ní ṣe káràrù lè wọ̀ gáràrù arọ ọ̀nà tó lè wọ̀ kọ́dà gáràrù lè wọ̀ kíni ó lè wọ̀ àgbàmàn owó téèyàn fẹ́ fi rajà yìí èmi náà ti gbà fẹ́ rà ẹ̀ ẹ́ lónìí ẹ̀ ta àmọ́ ta ẹ̀ má jẹ́ kí ni láàrin èmi rẹ kò gbọ́dọ̀ ọwọ́ abóyá oúnjẹ ni bóyá nǹkan kan ni ọwọ́ ajẹ tán àbótó tán ọ̀nà kìíní tẹ lò lánàá yẹn ò tẹ mọ̀ pé five thousand naira ni o wájà n bá mọ̀ ní mo nìkan fẹ́ ta four thousand mẹ́rin níjẹta ara ti ṣẹlẹ̀ ìsìlámù kọ̀ fún wa nìyẹn kẹ́ ẹ tó lè gbà fẹ́ tajà ẹ rajà the price tí ẹ gbélé ọjà ọgbọdọ jẹnitẹ yìí méjèèjì tẹ ẹ fara mọ́ but for necessary pé kéèyàn sanwó lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ bá gbà pé ní mọ́tajà yìí fún ọ tọ́lá ló sọ̀rọ̀ owó san wà san but èló lọ́ọ́ san on that spot ni wọ́n gbọ́dọ̀ ṣe kí ni ẹ́ wọ́n gbọ́dọ̀ ṣe yẹn ju ẹ̀ five naira ní ten naira ní three naira ní ọgbọ́dọ̀ yíyanjú ìwà àti pé máa lọ àmọ́ sọ níta àwọn èèyàn pọ̀ ní ìlú ìbẹ bá ti sẹ́yìn padà wà wọn. ìdí ń jẹ ọjà àtajà arajà ní sẹrí àtìlámù gáàrù ọgbọ́dọ̀ wọnú sámẹlì nínú owó tá a fẹ́ ra ọjà. ẹ̀sáǹtì ti dára púpọ̀ tóró ń lọ kọ́mẹ́ǹtì tọ́pọ̀lọpọ̀ nǹkan máa dé wọnú títà ríra ní sẹrí àtìlámù. ibùn gáàrù ọgbọ́dọ̀ wọ èèyàn fẹ́ ta bóyá ní àpò ráìs àbí àbí ń ta mọ́tò àbí wọ́tẹ́bà tí máa ń tà ní pọ́dọ́tì ẹ̀ tó pọ̀ nínú ṣọ́ọ̀pù ẹ̀ ọkàn wa ní ẹnìyẹn wá dúró ń ta wá ní ẹ̀ta àpò kan fún mi nù inú àwọn ráìs yẹn wọ́n wá àbúrì ọ̀sán wọ́ lọ náà kọ́ mọ ìkíni kọ́ mọ ojú àpò tó ń mú ọwọ́ apàdà rán ọmọ wa ní ìrọ̀lẹ́ pé wọ́n wá gbé ráìsì àti nǹkan kan wá rí pé ìsí omi yìí tó ti rìn ìsàlẹ̀ rẹ̀ wọ́n gbé fún un pé ayé ọ̀kan tó kù náà nù pa. ìdí yẹn rà ní lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ ti ra jà ní lọ́gbọ̀dọ̀ sí ma kọ́dà bọ́ bá ní nǹkan kan tó ìsàmì ẹ̀ eléyìí o àti tà eléyìí làmọ̀ yín ti rà mọ́tò ní gbogbo ẹ̀ẹ́dàmpù e, tó lè wà kíláàrà ni pé ẹ mọ̀ pé mọ́tò oríṣiríṣi model ni máa jáde èèyàn gbọ́dọ̀ wá ṣe agreement pé ní àwọn mọ́tò mi sọ̀rọ̀ pé mo ní Toyota mo ní Nissan mo ní Mercedes ẹ̀ ìwò lọ́ọ́ rà kọ́ wa ní mọ́tò mọ́tò jẹ́ láti kàkan fún mi lọ kó tẹ̀sí báyìí tó fẹ́ rà kẹ́ni tó fẹ́ tà náà sọ̀rọ̀ tó ń fẹ́ tà ìfún bá tẹ̀sí irú ọkọ̀ ní ń fẹ́ ọgbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́dẹ́lì náà torí gbogbo tíṣẹ̀rí ẹ̀sìlámù ọ̀fẹ́ kọ́sẹ̀lẹ̀ ní pé ń bọ̀ bá wá dẹ́yìn lọ́wọ́ àdúgbò ha nínú tó jẹ́ kí n sanwó owó tó tó bá wọn rò pé model two thousand ní sàgbà pé model ninety lọ́ta fún mi. tó gbogbo yẹn ìṣẹ̀rí ẹ̀sìlámù ló ń kọ́ gbogbo tí ọba ti fa gara nínú ìṣẹ̀rí ẹ̀sìlámù ti wọ̀ ni. lára principle tíṣẹ̀rí ẹ̀sìlámù ló kalẹ̀ pé tá a bá fẹ́ máa tajà tá a fẹ́ máa rajà islam ṣe léwọ̀ àtàdàkùlù ọ̀gáyọ̀rọ̀ ìmọ̀ṣẹ̀rọ̀ rẹ̀ àtàdàkùlù ọ̀gáyọ̀rọ̀ ìmọ̀ṣẹ̀rọ̀ ọjà tẹ́nìkan ti ń rà lọ́wọ́ ń kówó lé lọ́wọ́ àbúrò wọn tiẹ̀ ti wọ̀ anagba muhammad sallallahu alayhi wa sallam ó ní wàlá yẹ́dẹ̀ ẹ̀rọ jùlọ ala bẹ́yìí ọjà lẹ́nìkan ti kówó lé ọ̀gbọ́dọ̀ tó lọ nà má. kí ni fún màá yẹn ni pé bọ́yọ̀ kan tajọ létí nísìnyí pé lámàyín fẹ́ ta mọ́tò ẹ̀sìn lò ọ̀fẹ́ ta fún làkàtúntò. ìwọ náà ti ti ń fojú sun mọ́tò yìí ti pẹ́ pé ó wù ọ́ o ti wá gbọ́ pé àkọ́dà mo wà ń bẹ̀ ń bá tó ń ta pé mẹ́tì báyìí ó ti ta fún bàbá àti mi ò rò ọwọ́ àlọ́ba lẹ́yìn pé èló lè ta fún malam kìíní fifty thousand náà ló ń ta fifty five thousand ní ẹ̀mí ọ̀rà èèwọ̀ ní ìyá Islam gbogbo lẹ́yìn kábà ti kówó lé tó ti wọ̀ mùsùlùmí ọ̀gbọ́n kò débẹ̀ pé fóun ló ti máa lọ náà and opposite náà ó lè má jẹ́ ní wọ́n fẹ́ rajà ó lè jẹ́ ní wọ́n fẹ́ tajà ńgbà míì ọgbọ́ pé lámọ̀ yìí ta gẹ́gẹ́ fún làkàdégbà tí wọ́n jọ ń dúnà fúnra rẹ̀ lọ́wọ́ owó wọn ti wọ̀. kọ̀ wá gbọ́dọ̀ pé kíní tó ta fún yẹn èló la kíní tó ta fún ọ yẹn bàbá kíní èló lọ́ ta fún yẹn rí ó ní à ah, ten thousand naira lọ́ta à ọ̀wọ́n mo ní ṣọ́ọ̀bù nine thousand ní ẹ̀ sáà tiẹ̀ padà fún wọn ọmọ wa ẹ̀ lọ́wọ́ àgbà nine thousand tó ń ṣe wọ̀ ni nínú sẹ̀rí islam ó gba àwọn kan wọ̀nyí lórí káàkiri ọlọ́run ti ká sàkárà léwọ̀ alẹ́ sọ wọ́tú gba àwọn ọ̀nà tó lè fi fi wọ̀ omi sẹ̀rí islam tó ṣe lálàyé fún wa yìí tó sẹ̀rí islam kọ kámẹ́rà dá sí ọjà táwọn ọ̀sán tó ń ṣe kéde táwọn ọ̀sán tó ń ná àti wọn ti dín òwò wọn ti wọ̀ àbọ̀tì ẹ̀ ti rà á ibùn lápá bíi náà nínú àdéhìí kan náà lànàgbà muhammadu sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ ò sí gbọ́dọ̀ ra ọjà sẹ́nìkan ti rà wàlá yàtúbù àlá kọ́tùbàtì yìí ọgbọ́ pé èèyàn ń fẹ́ yàwó kan ó ti lọ tọrọ àdúgbò ẹni tí ọba tọrọ ọ̀rọ̀ wọn ti ń wọ̀ ọ gbọ́dọ̀ lọ ọbẹ̀ kan wá sọ pé ẹni yẹn gan-an ìwọ fẹ́fẹ́ gbogbo ẹni ọba ti tẹ kẹ́tìbà ló jẹ̀rí àná pé ọ̀rọ̀ ti wà pé lámọ̀ ń fẹ́fẹ́ lámọ̀ àmọ́ òun kì í ṣe kí ni wọn ò tí ì dáhà tó lè nìka wọn ò tí ì dẹ̀tọ́ ara wọn lẹ́yìn ọba tí ì tó yìí nínú ìṣẹ̀ríà Islam but èyí the marriage pé wọn ò tí ì tó yìí kọ̀ wá fún wọn láyé nígbà tí gbọ́ pé ó ti sọ̀rọ̀ fóun fẹ́ fẹ́ ni ọ̀ gbọ́dọ̀ tún lọ bẹ̀ mọ́ nítorí ìyàwó yẹn kọ̀ fẹ́ fẹ́ ara ìṣẹ̀ríà Islam ṣe lé wọn torí gbogbo tí ó máa bí nígbà tí wọn fún àkọ́kẹ́ ìṣẹ̀ríà Islam ṣe ló ti kọ́ làbí ní gbogbo iṣẹ́ bá ní kíṣẹ̀rí àdìdáàmú bá ní àṣẹ ẹgbà pé dáadáa fi ń bẹ pápọ̀ fún àtàpọ̀ òsì. èyí tó bá sì ní amáṣe tẹ bá ronú tẹ ẹrun làákà yẹn rí pa burú bẹ́ẹ̀ ni. tó lára àwọn píríncípù ti ṣẹ̀rí àdìdáàmú lára ti ṣẹ̀rí àdìdáàmú tó gbé kalẹ̀ ó ní àtàbámu ìròyìn ìfẹ́ ìwọ̀ṣọ̀rọ̀ àtàbámu ìròyìn ká má máa yẹwọ́ kankankan mọ ọ̀sà tá a bá fẹ́ tá a bá fẹ́ rà àtúntí ọ̀bá pọ̀ jù ẹ́ tí ó pọ̀ jù ní ọjà kéèyàn fojúfò lágbèjú oníṣẹ́yìn bóyá ń ń ta ọjà onípẹ́rẹ́ di àbí nǹkankan yìí èèyàn gbọ́dọ̀ wá wo kókókó níbi pé ẹ̀mọ ẹ̀yọ̀ kan tó bọ́lẹ̀ ń bí ni wọ́n ti ń wọ́n ti ní lọ́wọ́ bóyá ráìsì kan tètè bọ́lẹ̀ àbí kí ẹ̀yọ̀ kan ti bọ́lẹ̀ àtàlámù ìfìlẹ̀ yìí wọ́n ṣọ̀rọ̀ ẹ má jọ káàánú lára púpọ̀ anábọ̀ muhammed sọ̀rọ̀ sọ́lá kọ́dọ̀ ọ̀sà àdúrà fẹ́ni kí bá ti bẹ́ẹ̀ anábì ní rahimah allah imra'an samhan idha ba'a samhan idha ishtara samhan idha iqtada anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam ọlọ́lọ́ nǹkan bá ń kẹ́ ìran ìyàn mẹ́ta kan àkọ́kọ́ yẹn pé pé samhan idha ba'a tí ọba tajà fún yẹn.

ẹ̀ sábàrà rẹ bá ṣe kí ni wọ́n bá ka tó ju wá náírà yẹn lọ gba ẹ̀ má wọ̀ ẹ̀ má wọ̀ ẹ̀ má ẹ̀ má fún ọmọ ẹ̀ má mú lọ bẹ́ẹ̀ ànábìlẹ̀ mi bá ń ṣe bẹ́ẹ̀ rọ́ọ̀ṣì máa ń lọ ànábìlẹ̀ náà kọ́ bá ń kẹ́ at the same time samhan ilẹ̀ ṣara ìwọ tó ti rajà náà the same thing lọ́ apply sí wọn náà gbé ààyè kékeré tó kù nìyí tó bá ń gbà níwọ̀n bàtà tó jù lọ kéèyàn yọ̀ǹda rẹ̀ ọlọ́rajà lọ́dọ̀ yẹn nísìnyí wọ́n wá torí pé wọ́n pọ̀ ní ṣéǹjì bẹ́yà five naira àbí nǹkan wọ́n wá ń kiri gbogbo àdúgbò bí wọ́n wá ṣéǹjì bí rákùn ẹ̀ bá wa sẹ́wọ̀n ìgbà à sáàmù hàmì ìdàkìtàrà à ṣé five naira náà yà ẹbí rẹ̀ ànábìyẹn ní bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run kọ́ máa sábàrà rẹ̀ bá ká láyé kàdé òun náà ànábi ní wọ́sán ọba ti lè fẹ́ rọ́ọ̀ṣìmọ̀ lọ ọlọ́pọ̀ kẹ́ ìrọ̀ ẹ̀yìn rẹ̀ wọ́sán hàmì ti dàkítàbọ̀ ẹgbẹ́ sani pé ẹni tó ìpè bọ́ba fẹ́ gba owó dé èèyàn jẹ́ kò ní dóńdó pé kó wá tó àṣírí ẹ̀ ẹ lọ́ọ́ bá ẹ ní ọjọ́ tó dájú pé àbíkọ wá dóńdó owó yín tẹ ọjà òun lọ́yẹ̀kẹ́ fún àbáná ẹ ti fẹ́ yọ ń gbèsè báyìí sáńtàlì ìdá pàtàkì kọ́lá bí ọba sí ìyàn lówó ẹ ní màkòwó lọ́fẹ́ sùn tọ́ba wálé ẹ̀gbẹ́ yọ jókòó wọn jọ máa ń sọ̀rọ̀ bàbá rí pàlejò mbẹ́mbẹ́ kò ní dálẹ́ ọ̀sẹ̀ sálejò ọba ti ń bẹ̀ mọ́ pé mo ní owó ojú omi ìpè gbàgbé kọ́lá kò ní sọ pé ẹ̀ bí ìsanwó ojú omi yẹn ní bí bọ́yá ẹ gbàgbé ẹ àníṣọ ọ̀sẹ̀ làwọn ẹni bá ń ṣe bẹ́ẹ̀ rọ́ṣìmọ̀ lọ ọlọ́run kọ́ bá ń kẹ́ ẹ̀ kọ́nà tó yẹn bá fẹ́ jí ẹ bá jí ọ lówó tó fẹ́ sìn lówó kò sìn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. lápá nǹkan kan ṣẹlẹ̀ láyé lónìí tí ìṣẹ̀lẹ̀ ìsìlámù takò ọ̀pọ̀lọpọ̀ báǹkì lónìí àbáwọn bóyá cooperative náà àbí whatever tán bá ń yára wọn lówó bẹ́ẹ̀ bá yáwó tó tó gbà tó yẹ kọ́ sàn tí ọ̀wá rí san wọ́n ń gbé kékeré kan wọ́n rí ìṣẹ́jú dẹ́kù ìhádà tó jẹ́ gbọ́dọ̀ tuntun èèwọ̀ nínú ìṣẹ̀lẹ̀ islam ìpè ìdá ọ̀tajà fún yẹn ni ọwọ́ àtúgbà tó yẹ kọ́ sanwó àbówó lọ yá ni ó tó gbà tó yẹ kọ́ dáwó yẹn padà ọwọ́ á ní à ah, báyìí báyìí lọ tẹ́lẹ̀ owó ojú owó yẹn kọ́ wá ní òkè oṣù mélòó lẹ fẹ́ sí ah, ẹkún olóṣù mẹ́fà sí òkè pàṣẹ méjì báyìí ni ẹ fi kún un àwọn tó kówó ilé wọn ti yá tẹ́lẹ̀ wọ́n bá yẹ pé five percent ni wọ́n lè pé yóò di seven percent ọ̀nà ń pè ní pé wọ́n rí ṣẹ̀dú dẹ́kì ìwọ nínú ìṣẹ̀rí àìsàn káwọn olùsọ́rọ̀ tó bá kọ́ra bákan náà ọlọ́run ní ẹni ọba jẹ lólówó fa nǹka lẹ́gbọ́ ọ̀sọ̀rọ̀ ṣe ń fanabirọ́tún ìlà mẹ́sàwọ̀ fanabirọ́tún ìlà mẹ́sàwọ̀ ẹ̀fún láyé tí ìrà yìí ìrọ̀rùn mẹ́sàrọ̀ mi láti sàwọ́ ẹni bá rí pààrà nínú sẹ̀rí ẹ̀sáàmù ní ìdájọ́ mi ìfẹ́ pé kó lówó kọ̀fẹ́ san ọ̀pọ̀ nìyẹn o bọ́tẹ́ ń tẹ́ rí pé à kò ní ni ẹgbẹ́ kan wá fi kún tí ń bẹ lọ́wọ́ ẹ̀ mọ́ gọ́fẹ́ ń tí ẹ̀yá lówó tó gbọ́ ìbá náà lẹ́yà tẹ́lẹ̀ báyà fásitì ọ̀sẹ̀ ìjìnlẹ̀ ní wọ́n san tẹ́lẹ̀ bọ́ bá ní ni kò ní tètè san kọ́kọ́rùn yóò kó ní olùbá ẹ̀tún alẹ́ fi ẹ̀kún fi two percent ní ìfún and eléyìí tá a bá wò ó ara wí nìyẹn gbogbo ní sẹ̀rí ìsìláàmù ní àdé pàmpà ní ara wa ni gbogbo èyí tó ní amẹ́jẹ àwùjọ ti ń bẹ níbẹ̀ ni kan gbogbo wa náà sọ nàìjíríà wa nàìjíríà but the part of the matter ni owó nàìjíríà as a country ti san fáwọn ti. wọ́n la jẹ́ ń gbèsè ó ti ju iye owó tí wọ́n yá nàìjíríà gan lọ a sì tún jẹ tó tún fẹ́ tó lọ́pọ̀ òní tàbí ìtàtà kí ni kí ni yẹ kí ló kú tá à ń sàn yẹn èlé là ń sàn ẹ lọ wádìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ayé tí wọ́n máa ń gbé lámọ́ ń jẹ kí ní ka bílíọ̀nù ààrẹ ló bá ń jẹ kí ní àwọn alágbára àgbáyé ti máa ń mọ̀ ju ọ̀jàgà gbèsè yẹn sílùú kéékèèké lọ́rùn ni àwọn náà ṣe rẹ́dì láti gbà á bọ̀tí nígbà tí wọ́n máa fi dún màhúrú màhúrú máa yín ni. ṣẹ̀rí ẹ̀sìláàmù ní ewu ní bẹ́ńbẹ́ nígbà téèyàn jẹ owó bóyá one million péré lọ́yá ó ti wá sọ two million ẹ ló tún kù three million. ọ̀pọ̀lọpọ̀ nítorí jẹ gbèsè láyé àṣírí ti bẹ́ńbẹ́ nìyẹn because eh, eh, eh, wọ́n ń rìṣẹ́dù dẹ́ẹ̀tì yìí làwọn máa ń ṣe ó ti dàtà ṣé ọdún mẹ́wàá lẹ́lẹ́ sàn ókè ṣé ẹ̀ tí ò rí sàn àwọn gbọ́n ọ̀fẹ́ kẹ́ ẹ sàn lẹ́yìn ọdún mẹ́wàá yìí but the next thing ni pé ṣé twenty percent ṣé ten percent ní twenty tẹ́lẹ̀ ẹ odi twenty nù odi thirty percent nù ẹ̀tún padà wá lẹ́yìn àádọ́ta ọdún ṣé ẹ̀ tí ò rí sàn. tí òfin kọ́ tẹ̀lé ìyẹn islam ti kọ̀ fún wa wípé kámọ̀nà yáwó èlò kámọ̀nà fún ìlú. ara ti sẹ̀rí ẹ̀sìláàmù fún rẹ̀kọ́mẹ́ndì fún wa ni pé anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam anábì ní man akọ́ọ̀dà musliman akọ́ọ̀dà lọ́wọ́ àṣọrọ́tà hu yọ̀ọ̀nà ìkọ̀yàmù. anábì sallallahu alayhi wa sallam ní ẹni tí ó bá rí pé díìlù wà láàrin òun àti mùsùlùmí bọ́yá lápẹ̀jú ẹni tẹ̀sí ẹjẹ fún alẹ́ ìdáhùn náà èèyàn ní ó ti plan pé bóyá ìyàwó òun fẹ́ máa tajà àbúrò náà ló fẹ́ máa tajà ọwọ́ àwò pé ah, kó wọn tètè gba ṣọ́ọ̀pù kalẹ̀ kó tó di pé ọjà gan ó dé torí gbà tó ń dábàá dé òun lè má rí ṣọ́ọ̀pù títí tó wù ú mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní máa ṣe bẹ́ẹ̀ kò burú ó ti wá gba ṣọ́ọ̀pù oṣù kan oṣù kejì tó yẹ kọjá dé wọn bá ní nǹkan kan ṣẹlẹ̀ sí ọjà àbí nǹkan kan ṣe owó tó bá ibòmíì lọ kò ní ọjà àbẹ̀lẹ̀ yóò kó nǹkan sí ṣọ́ọ̀bù ọwọ́ abáwọ̀ sí ọgbà ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ ọ́sàlàyé fún ọ kọ́ wa dúró pé ní ẹ̀ gáàlìkì ní òbí sanwó rẹ́ǹtì ọdún kan ni àbí láṣọ ọdún kan wá ní títí ọ̀gá jẹ́wọ́ pé ń ọba rí ìyàn tó ní ìdúró àánú bẹ́ẹ̀ tó ẹrù kan tiẹ̀ náà ń bò ní ọlọ́run ní kókó náà kí ló burú bíi pé nígbà téèyàn sàlàyé ọba yìí fún ọ because nígbà téèyàn ọ̀rọ̀jà tí ó tà mọ́ tí gbèsè tí ọdún kan tó wà lọ́rùn ẹ̀ tajà rajà ó sì ní tó kò ní kó wá ṣọ́ọ̀bù kọ́ máa tó òtún á ní dandan ní òtún tọwọ́ bọ̀ pé ṣọ́ọ̀bù kọ́ àlejò àbẹ́là ní ara tó ń rẹ́kọ́mẹ́ntì wípé ẹ̀sọ́ ẹrù ọ̀hún ilé ẹ̀sọ́ ti fúfú yẹ ẹ dé ìdààmú yọ ọmọ lọ́nà kan ẹ má tó kàn kún ohun tí o ti bá mọ́ ara ti tẹ̀lé ìsìlámù ṣe ní ọ̀pọ̀ àwọn ẹni láti ṣe ní. lára ti tẹ̀lé ìsìlámù tó kọ́ wa tó ká máa ṣe látàrí títà rírà yìí sẹ̀rí àsìláàmù ṣe ní dada pé àlùwàfà ó bẹ̀lẹ̀ ọ̀kù ya ayyuhallazina amanu awfu bẹ̀lẹ̀ ọ̀kù ọlọ́run ní kò sí nínú àṣà mùsùlùmí ẹni ọba gbọ́ ọlọ́run gbọ́ ká má dùn di àdéhùn tá a bá ṣe ká má dùn di àgírímẹ́ǹtì tá a fọwọ́ bọ̀ ọlọ́run ní gbogbo iṣẹ́ bá ti fọwọ́ bọ̀ ládéhùn kọ́dọ̀ èyí tí ẹlòmíràn máa sọ̀sọ́kú sọ pé ní ẹ òun kú sáyìn ẹjọ sàdéhùn wípé iye báyìí ni ọta nǹkan báyìí kọ àbí nǹkan báyìí láàrin ara yín ọwọ́ ló gbé ẹlòmíì ó ló kó nǹkan jẹ nìyẹn lọ àbí yóò ṣe wá klọ́ọ̀sì kan nínú agirímẹ́ǹtì tí lọ́yọ̀ ọba fúrẹ́mù pé tóun ó fi jọra àwọn lẹ̀ bóun bá fẹ́ yọ tóun ò ní sanwó kankan fún ọlọ́run ló ní yóò sínú àṣà mùsùlùmí áwòkú òde gbogbo àdéhùn tẹ ẹ bá ṣe láàrin ara yín ọjẹ oral agreement èyí tẹ ẹ fẹ́ ló ṣe ní àbí agreement ẹ kọ kalẹ̀ ní gbogbo ẹni form of agreement ẹ bá ní Ọlọ́run ní àwòkó bẹ́ẹ̀ lọ kó mùsùlùmí ní dúró ti àdéhùn yá tí mo ti sàdéhùn pé yọrọ àkàbá yìí yọrọ àná yìí mo ti sàdéhùn pé èyí ṣe òkàbá yìí mo ti sàdéhùn pé ń sanwó òkàbá yìí èyí sanwó ẹ náà yìí ara píríncípù tí ìṣẹ̀lẹ̀ ìsìlámù tó kalẹ̀ ni. pàtàkì jùlọ àwọn ọjà tá a máa ń tà àbí ní contract generally nínú ìṣẹ̀lẹ̀ ìsìlámù ó pín sórí ìméjì àbí mẹ́ta à ń pa àwọn kankan ní binding contract al-uqudu al-lazima àwọn contract tó pé immediately ṣe ẹ bá ti jọ ṣe ládéhùn tán ẹ tọwọ́ kọ̀wé ni ẹ̀pẹ̀lẹ́rìí ti ní ìjọba jẹ́ áfíríkà láàzímù ẹnìkan nú ẹ̀yìn méjèèjì ọ̀gbọ́dọ̀ wá sọ pé èmi ò sí má àyàfi kórìyọnu ẹnìkejì especially àwọn kọ́ńtàkì tí ìṣẹ̀lẹ̀ ìdáhùn bá pè láyìí áwòfò mi lọ kù túláàsì yẹn gbọdọ̀ òun làjọ òun ṣe ara wọn lè sáǹtì kọ́ọ̀tù lónìí ọ̀rọ̀ ń pa bẹ́yẹ̀ kátajà kárajà nínú ìrìn ẹ̀sìn náà mílẹ̀ lọ́kọ́ di àlàzìmá nínú àwọn kọ́ńtàkì tó báyìí lórí gbogbo ẹ̀ lọ́ba fọwọ́ sí i lápẹ̀júwe nísìnyí ẹ̀yọ́ra yín bìkan ìyá ló ń fẹ́ tajà kankan ẹ ti wá ra ọjà ó ti ta ọjà fún ojú ra wọ́tẹ̀bà tó bá ta fún ọ. ọwọ́ ajé e délé tán ibùn kò ní reason láti reject ẹ̀ bóyá o délé tán lọ bá rí i pé bóyá o ti sọ létí àwọn ọmọ rẹ kó tó jáde pé mo fẹ́ ra nǹkan báyìí àwọn bá tún ti lọ ra irú nǹkan yẹn wálé òdélé tó lọ bá bá the same product yìí ọba lé ó sì tún ti ra míì wá ní àdìta ọwọ́ anya ah, ọtí ẹ̀dá èyí ìsanwó fún bàbá akíní tí mo rí lé lọ́wọ́ ẹ̀ ẹ lọ gbé fún ẹ ní ọ̀ràmọ́ ṣẹlẹ̀ ọ̀dà mi kọ́ ẹni ní sale contract ọgbọ̀n lọ́wọ́ káyọ̀ nínú ṣẹlẹ̀ Islam àwùjọ òbẹ̀lẹ̀ ọ̀pọ̀ ọ̀lọ́ ọbẹ̀ ni àfikún sí ti kọ́nsẹ̀ǹtì ẹ̀ kọ́ yọ́nú sí pé kọ́ sàlàyé fún a ah, báyìí báyìí nígbà tó ti délé àwọn mẹ́tẹ́ra nǹkan báyìí ẹyọ kan náà láti nílò òun náà wà aránṣẹ́ àdìsá nẹ́bà Muhammad sọ̀rọ̀ sọ́là ń ta kàlẹ́ kan pé ẹni wọn bá gbé ẹrù kú ọlọ́run lòsùn tó ti ń wúyẹ fún ọlọ́run ó ti jẹ náà wúyẹ ẹwù bí sẹ̀rẹ̀ ìsìlámù tó ń ké sàkó apákẹ́ ní àtàpákẹ́ yìí àmọ́ ẹ̀ lọ́ọ́ gbé fún ẹni ìrànmọ́ níbi ìṣẹ̀lẹ̀ ìsìlámù kọ́ òun tí ọba ti dé sí sàrírà kọ́dà kó o sì sanwó o ti wà lọ́rùn ẹ̀kọ́ sanwó láti ọ̀sùgbọ̀dọ̀ sanwó yìí. bẹ́ẹ̀ náà ni arẹ́ǹtì nǹkan àti nǹkan háyà ara ń tíṣẹ̀lẹ̀ ìsìlámù ni ọ láàbùmù ni. bọ́ọ̀ bá ti sọwọ́ bọ̀ ẹlòmíràn kò sílé onílé ọyọ́rẹ́ǹtì ilé tọ̀ ń wá wo pé kóun má fara ní ó owó tó tán ó tún wá jòkó oṣù méjì oṣù mẹ́ta lẹ́yìn oṣù mẹ́ta wá lóun nílé kan àgbà kọ́kọ́rọ́ yìí kò ní sanwó oṣù mẹ́ta tó lò èèwọ̀ ló ń sọ ní àdìsá. gbogbo tí ó bá ti jẹ́ kí ẹ tajà ẹ rajà abẹ́ fi nǹkan rẹ́ǹtì abẹ́ háyà abẹ́ rẹ́ǹtì gbẹ̀kan bẹ́ẹ̀ bá ní kọ́ọ̀tù láti pé kí wọ́n yọ̀ǹda yín ẹ bẹ̀bẹ̀ yìí ìyẹn pé wọn náà wà á mọ wa rẹ because ẹni tó tajà fún ọ àwọn the two parties lọ àfẹ́tì irú example ṣe mú mú wá fún yín lẹ́ẹ̀kan ká mú wá lọ́nà bòmí bóyá nígbà tóun náà tajà yìí fún ọ tán ọjáde tán ṣọ́ọ̀bù rẹ̀ lọ́ba rẹ̀ nìkan tó fẹ́ ra ọjà yìí nílọ́po iye tí wọ́n rà bóyá ojú owó kan nígbà yẹn lọ́sàrí ta fún wọn ten naira fifteen naira lọ́rẹ̀ kọ́ta ọlọ́tán lọ́ba rẹ̀ nìkan ló gbé tuntun naira ìwà pèsè ní nǹkan báyìí wá ẹ sáré bá lágbájá ẹni kọ́ bá mú ẹni lọ́ra ẹgbẹ́ gbèsè náírà ẹ fún ẹni lọ́wọ́ báyìí lórí ẹni tó tajà àtẹni ọ̀rajà ní kọ́ọ̀sì àti bákan náà nípa ti lórílẹ̀yìn tá a mú wa náà tẹ́nàǹtì náà lẹ́kọ̀ọ́ pé lópin ìgbà tó o ti gbowó lọ́wọ́ ẹ̀ tẹ̀sí láti ní ìfọdún kan ní ìgbélé rẹ ọgbọ́dọ̀ wá pé afẹ́ lólé yẹn ní lẹ́yìn oṣù kájú ní tó owó ẹ̀ tó kù ní owó tó ọ̀sán ni a ní ìṣẹ̀rí àìsílámù ọ̀lẹ́tò tọ́ka tiẹ̀ wá nídìí ẹ̀ àgbọ́dọ̀ àwọn ọmọ tó bí ẹ jọ sọ lọ́mọdé àbílẹ̀ àmì ara yín yóò sì yọ lọ́sì ló tó kó rẹ̀ fún un gbọ̀gbé ọ̀yà àfilẹ̀ ìlẹ̀ láàrin báyìí owó ẹ̀ tó kù nìta ní ìṣẹ̀lẹ̀ islam ọ̀lẹ́gbọ̀n bẹ́ẹ̀. so ìṣẹ̀lẹ̀ islam apá kìíní àti apá kejì ní ìlú ọ̀pọ̀jù ní ibi ìjẹ́ ìṣẹ̀lẹ̀ islam ló tí ó wúlò fún apá ọ̀fún àtàpá òsì but àwọn kọ́ńtàkì kan bẹ tíjọ ilé ìsìlámù fààyè ilẹ̀ pé pàtì kan nú àwọn pàtì méjèèjì àtẹnitá ìmọ̀ bá wù ú ó lè pé kíni ó lè pé òun ò ṣe òun ò lọ́wọ́ sí mọ́ òun fẹ́ ba àdéhùn òun fẹ́ mú dópin àpẹẹrẹ ẹni pé ní àlùwàdí àdàpẹ̀jù bàbá ń ṣe pamọ́ kọ́ńtàkì nínú ìṣẹ̀lẹ̀ àtọ̀rọ̀ gbọ́dọ̀ dáńkẹ́ padà fún mi bẹ́ẹ̀ bá gbé nǹkan sí ọ lọ́wọ́ ọwà àtìlébàtì oní oní freedom sọríyà oní freedom completely láti pé anytime tó bá rí kékeré ní yóò ṣe ìbùmọ́ lọ́dọ̀ tiẹ̀ gbá ẹ̀dá kan ntí gbèsè lọ́wọ́ ẹ̀rọ màwa ẹ̀yọ́ wa gbà yóò kọ́ńtàkì lọ ìbáyẹn ìmọ̀ àyíkọ́wà báyìí nìyẹn nìkan kan nítorí pé ní ó gbé sí ọlọ́dọ̀ náà ṣẹ̀rí àzáàmù fóun náà láyé bọ́bá lẹ́yìn ọdún kan lòun kò gbà ẹ́ ó ti padà ronú ọdẹ́yìn oṣù mẹ́fà ọlọ́run nídìí nǹkan òun ọlẹ́sọ̀ àti wá gbà bí òní òun náà lẹ́sọ̀ àti wá gbà òní sọ fún gbà ọdún kan lọ́dá òun ó gbé ìjẹ òun nígbà tó ti wá gbà yẹn ó fi yẹn irú ẹ̀dá ń kú kọ́ńtàkì ju ẹgbẹ́ kọ̀ wà báyìí lórí apọ̀ ọ̀tún àtàpá oṣù tó yá àlàáfíà àti ńlẹ̀ fún àwọn méjèèjì nípa eléyìí àwọn generally àwọn pọ́ńtìkù tí sẹ̀ríà ìsìlámù tó kalẹ̀. fáínálì ká tó fààyè lẹ̀ fún béèrè ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwé sọ̀rọ̀ ta lè sọ ọjọ́ kan mo ṣe wí bọ̀tẹ́lẹ̀ tí ń bá rántí láàkàn sọ. ká sọ nínú àwọn tó kọ́mọ̀n àti mẹ́nu bá lọ́kọ̀ kan àwọn òwò tá à ń ṣe láyé lónìí tó ìpé nípò bá sẹ̀ríà ìsìlámù mu eléyìí tí ń bá rántí ọ̀ọ́bọ̀yà gbàtà bá béèrè eléyìí tó bá wẹ̀ lónìí náà lójú kò lè béèrè ara eléyìí tí mo gbọ́ láìpẹ́ yìí òun ni pé ẹnìkan ń dájọ́ ẹnìkan ń dá àjọ wọ́n ń dájọ́ wọ́n wá ní ó dá sixty thousand wọ́n wá ní problem olóhùn lè kọ̀tínú pẹ̀lú àjọ ìmọ̀ wọ́n á ní kí ni wọ́n ṣe ọ̀nà ìdí wọ́n ṣe ni pé tani ọ̀ ra àjọ tani ọ̀ ra àjọ dájú pé tani ọ̀ kọ̀tínú láti máa dá owó tó kù tí ọ yẹ kó wọn máa dá tó wò lé dáná wọn ń pè ní ọ̀rà àjọ nìyẹn èló ní ọ̀wà ara ọlọ́ra ní thirty five thousand nígbà tó tó pọ́n pọ̀ tó níbi owó tó lóun ò lè dájọ́ mọ́ àjọ fifty thousand tó ń wá ọ̀rà ní nínú ọ̀rà ní thirty five thousand èèwọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ not only àjọ gbogbo nǹkan bá ti ní pé bẹ́yìn ò bẹ́yìn èdè ìsí gbèsè ká gbèsè ìṣẹ̀lẹ̀ ìdáàmú lé wọ̀ ni. tó ká gbèsè gbogbo ẹni tó bá ń kó sínú nǹkan ẹni tó sọ ń dọ̀yọ̀ wọn ọ̀nà láyà wọ́n rò pé nǹkan tó kàn wà nọ́mà làwọn ṣe ni. bọ́tẹ́ wo ẹni pé gbogbo ẹgbẹ́ bá a ṣe wí ẹwu ńlá ti ń bẹ̀ẹ́ fún ẹni yìí wọ́n náà lè wà á ń kò sí àbẹ́ ìjọ mi nígbà tí yẹn dáwọ́ fifty thousand ṣẹ́gbẹ́ wo pé kóun máa dá a lọ kóun fi rí padà kó ni bí ọ̀gá tiẹ̀ wà á lè dá a mọ́tò tó kó fifty thousand rẹ̀ fún un kọ́ bọ́dá yìí ọmọ ẹ̀dá lọ àmọ́ wá di pé ní ẹ láti oríṣi owó ní thirty five thousand àbí forty kọ́dà fifty nine thousand ẹ gbọ́dọ̀ rà. ìkọ́sọ̀rẹ́ ìsìlámù aláwọ̀ wa ká máa lo àǹfààní ìgbé àwọn ìnáwó àwọn olùsòwò káwálé òun làwọn fi tún ti wá sí èyí ò sí ní ọ̀rọ̀ ìṣẹ̀rẹ́ ìsìlámù àwọn ọ̀nà tí àwọn èèyàn ń gbà láwọn oníṣòwò lónìí tí ọ̀dà nìyẹn àwọn ọ̀nà òun tí ọ̀dà àti mẹ́nu bàálẹ̀ kan náà gbogbo ẹni tí ọba wa bọ̀ fún mú iye owó báyìí wá lẹ́yìn iye oṣù báyìí iye báyìí ni yóò lé èèwọ̀ nínú ìṣẹ̀lẹ̀ àìsàn òun ẹni ọba ti lè garanti àti general principle pé ọ̀rọ̀ pé òróró rẹ mọ́ kò sí ọ̀rọ̀ pé owó yìí dí kò sí kọ́dà mọ́ garanti pé yóò lé iye báyìí ni èèwọ̀ nínú ìṣẹ̀lẹ̀ àìsàn. because ndí ń yọ títà yọrọ àkọyà àti analyze ìmúra wa èyíká ara ọ̀nà táwọn yẹn ń gbà kó sínú ọ̀rọ̀ rìbá yìí lónìí tí ọ̀pọ̀lọpọ̀ lè má má wọ́n ń pèsè nìkan ní bond à ń pè ní lárúbáwá àbáwọn rẹ̀ ọ̀fẹ́ shares bọ̀tọ́ yàtọ̀ fún shares kí ni wọ́n ń pè ní pé nìkan fẹ́ àbọ̀bẹ́ ẹ̀fáǹdì ilé iṣẹ́ tó ti ní kò sì ní kápítà tó tó ṣe tọ́fẹ́ ṣe yìí yóò wá iṣu bọ́ǹdì yìí jáde nígbà tó yàn ti tẹ́jà ju ṣẹ́ẹ̀tù ṣẹ́ẹ̀tù ni lọ́dọ̀ ẹ̀ńtọ́ bá rà oní one hundred thousand ní oní two hundred thousand ní nígbà wọn bá gbé bọ́ǹdì one hundred thousand fún wọn dájú pé ó pè ló fún ó kó hundred thousand but with condition pé nígbà tó wọn bá sanwó lẹ́yìn ìgbà báyìí one hundred and five thousand one hundred and twenty thousand ló wọ́n lọ ẹlòmíì ló ń lò wọn ìbáwọn sòwò ní ìjọba ìsìlámù ló wọn fara mọ́ ara rẹ̀ lábọ́lọ̀ ní àgbò ìbílẹ̀ yìí. ara ẹ̀ náà ni ọ̀rọ̀ ṣíà tọ́kárí lóṣù ṣẹ̀rí ìsìlámù ò ní léwọ̀ fún ìwọ̀n àṣíà torí bí jẹ́ ṣíà sì ni pé ìpín nínú owó tí wọ́n fi ń sòwò yìí ìwọ náà fẹ́ nípìn bẹ́ẹ̀ ẹsẹ̀ ìgbẹ́ tí ń jẹ́ sí ẹ̀sìn ọba tí ń jẹ́ fẹ́yìn òun ló ń ṣẹ̀rí ọba kátàkárà mu torí bẹ́ẹ̀ náà máa ń gbọ́ pé sí ẹ̀sìn yìí lọ òkè ó sì lè dọ̀la kó ṣe kí ni kọ́ wálẹ̀ bí ń ṣe appreciate ni ọmọ depreciate ìdí ń dówó náà nìyẹn wọ́n ń tètè ní ìsìnkú tó nípìnlẹ̀ kò sí tó burú kí mùsùlùmí ọ̀rá ṣíà but ó burú kí mùsùlùmí ọ̀rá ṣíà di ilé iṣẹ́ tí wọ́n ti ń tẹ lọ́hùn-ún wọ́n ní wọ́n ń ta ṣé àṣìlẹ̀ pẹ́wọ́n wọ́n máa pa ọtí wọ́n máa ta ọtí ọmọ mùsùlùmí ọ̀gbọ́n owó lọ́ọ̀rọ̀ ṣé àṣìlẹ̀ àti gbogbo níta bá mọ̀ pé tí wọ́n ń ń bì yìí ṣẹ̀rí àṣìlámù ọ̀bàràmà ọlọ́run ní wọ́n ta àwọn àlẹ́bẹ̀rù náà àlẹ́bẹ̀rù wọ́n sọ̀kùwà wọ́n lè ta àwọn àlẹ́bẹ̀rù wọ́n lọ́ọ̀rọ̀ wọ́n ọlọ́run ní bẹ́ẹ̀ ni ọ̀bá tẹ lọ́run àti ẹ̀kú wọ́n lọ́ọ̀rọ̀ sẹ́yìn ọ̀tayọ àlà láàtà àwàdù ẹ̀ gbọ́dọ̀ mú ẹni tí ń gbé lọ́wọ́ tó ẹni ilé iṣẹ́ àgbẹ̀ alájọ kan àbí nǹkan ni téèyàn bá gbé tó ní tí wọ́n ń ṣe níbẹ̀ ń tọ́lọ̀ ló wọ̀ ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ò ṣe gbọ́dọ̀ ṣe é fún rẹ̀ kò gbọ́dọ̀ pẹ̀lú wọn láti jọ máa láti jọ máa ṣe é ara ju àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà kó sínú ọ̀nà ìṣẹ̀lẹ̀ àti àmọ̀ faramọ́ lónìí tọpọlọpọ òwúwa yẹn. ara ẹ̀ ni wọ́n ń pèsè nìkan ní àlẹ́yìn náà lẹ́yìn òlẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe ń dàrẹ́ sílẹ̀ lónìí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ti lé wọ̀ àlẹ́yìn ni pé kéèyàn wá bá yàn kó ń fẹ́ ya owó wọ́n làwọn ò lè ya lówó wọ́n làwọn ò lè ya ní owó bọ̀tí wọ́n wá sọ fún pé a ní ọjà kan tí tá a lè tà fún ọ ẹ máa wo lọ́jìkì yẹn ẹni tó lóun wá yáwó ta látajà fún ẹni tó wá yáwó sẹ́ tàtún aláfẹ́ ta ọjà fún ó lówó lọ́wọ́ dọ̀ wá fún un fẹ́ yáwó bọ̀tí wọ́n máa ń táwọn ń ṣe pé ẹ bọ̀tí sọ bá ń kọ́ ra kọ́ra ẹlòmíì tí mọ́tò ń ṣe ọ̀ra mọ́tò yìí àwọn náà wọ́n ń ta mọ́tò dílà ní o àbọ̀n ní ń ta arúgbó níyìí ẹ ọ̀ya iye báyìí ni ọwọ́ ọ̀tún nísìnyí ọba ìpò olówó lọ́wọ́ hundred thousand ni gbàdúgbà tó ní sanwó nísìnyí a lè ta fún ọ ní one hundred and twenty thousand torí pé ọmọ sanwó díẹ̀ díẹ̀ ni tó òun ó lè má sí ìwọ́nu làákà ìṣe ìṣe àti díẹ̀ díẹ̀ àti àlóhùn nídìí káàsì nísìnyí ẹni fún wọn ra ọjà bó wọn wá sọ fún pé bọba arajà yóò lè wá lọ tà bọba arajà yóò lè ṣe kí ni o lè wá lọ tà but kọ́mọ́ bí o lè má tètè rí ta ọgbẹ́ dílà àwa náà là ń ta mọ́tò o lè tà á náà nísìnyí yàwó ajẹ́ pé lójú ẹsẹ̀ náà lórí ìwé náà gbogbo ẹ̀ àti ọ̀yá sáyìn jọra ní one hundred and twenty thousand ọmọ san díẹ̀ díẹ̀ fún yóò tù báyìí ẹsẹ̀ kan náà o sì tà á padà fáwa lélo wọ́n ti sọ iye tó wọ́ọ̀dù nísìnyí iye táwọn sàn nù hundred thousand wọ́n wàá kó hundred thousand fún bùkátà tiẹ̀ náà bíyà bí òbíyà because tóun níbi gan ni káàsì yẹn gan ló níbi nísìnyí but gbèsè ló lọ́wọ́ ẹ̀yẹ one hundred twenty thousand ní ọ̀pá làtàn is indirectly ọ̀nà táwọn èèyàn rò páwọn ẹgbẹ́jọ ọlọ́run lọ bí ọ̀rọ̀ àwọn Yẹhudi ọlọ́run ní káàmẹ́bí owó fún wọn pé ẹ má pẹja lọ́jọ́ sátidé ẹ má pẹjẹ́ nìyí ẹ má pa ẹja lọ́jọ́ sátidé wọn náà ah, ẹ ká má pa ẹja sátidé yẹn wọ́n bá ti dalẹ̀ ẹtí mọ̀ ẹ lọ́ọ́ da nẹ́ẹ̀tì ní inú odò ẹ̀sìn kì í lẹ̀ yọ sátidé wọ́n bá di sẹ́ńdé ọgbà ẹja wọ́n bá ti tó sínú ẹ̀kọ́ àpẹja ń jọ àpẹja ń jọ sátọ̀dé ọlọ́run ní tó ń torí táwọn ìyàwó bí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ nínú àlùmọ́ ànábi lórí náà ni wọ́n ń yan ìyàwó bí ọ̀nà kan lè ta fúnra wa lẹ́ẹ̀dá mú rẹ̀. kí ni ìyàtọ̀ nínú kẹ́ ẹ yá ní hundred thousand níbi kẹ́ ẹ ní ẹgbẹ̀lẹ̀ twenty thousand lẹ́yìn oṣù mẹ́fà ìfúnṣẹ́sì. àmọ́ táwọn pa agbẹ́jọ́ lọ́nà bí àṣà àwọn ìyàwó bí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe bẹ́ẹ̀ lónìí arọ ọ̀nà tí àwọn èèyàn fi kó sínú ọ̀tá eléyìí ni àwọn eléyìí mọ̀ ọ́nà tí mo fẹ́ mo ṣe wí báyà tí ìbéèrè bá wá ẹ̀tọ́ bá rú ẹ̀rọ ní ìlójú nípa tó wọ́n fi owó wò láyé náà ní àdéhùn kankan èèyàn lè fi òkú sáà àgbà ìta bá mú àgbà ọ̀gbà yìí ọlọ́run bá kí ó lókè ìta àgbọ̀ ìlà orí òkú wa ọlọ́run kó gbé kí àgbọ̀ ẹ̀sìn wáyé láti lè dúró kí tọ́lọ̀ ń fẹ́ làǹdàgbà Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ ń fẹ́ lórí ìlú oríire wá wà ọlọ́run kó ti ká sórí rẹ̀. هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. àǹfààní àwa tí a pẹ́ dé torí pé a pẹ́ dé lọ́pọ̀lọpọ̀ léyìí tí ó sì kù díẹ̀ káàtó àkòrí tí wọ́n bá wa gbé yẹ̀wò náà ni káràkátà nínú Islam àti àwọn májẹ̀mú tí ó wà ní abẹ́ rẹ̀ àwọn ustaasi wa tí wọ́n bá wa gbé ọ̀rọ̀ náà yẹ̀wò àwọn náà ni Dr. abdulrasaq alaro láti Ìlọrin kí ọlọ́ọ̀bá kí wọ́n sàbà sanwó lọ́sàn-án lẹ́ẹ̀kan sí i. kí àwa brothers kí á mọ́kọ̀ ìbéèrè kankan ránṣẹ́ àwọn sisters nìkan ni agbàláyé lè. nínú ìbéèrè tí ó fi wà ń bì wọ́n lẹ́jọ́ kí ni Islam sọ lórí ọjà àtúntà tí ẹni tí ó fẹ́ já ọjà yìí jẹ́ ẹni tí ojú ń pán ẹ̀yìn náà tí yóò náà jẹ́ wọ́n sọ wípé ẹni tí ó fẹ́ ta ọjà yìí ojú ló pọn tó fi fẹ́ tà tó wá tà ní owó kékeré tó kéré sí iye tí wọ́n ń tà wọ́n ní tí a lè ra irú ọjà bẹ́ẹ̀ lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀. ó yẹ ká ní ká rí náà àwọn jàmáà tí ó dáhùn béèrè yẹn tọ́ra àti sọ́ńtọ́jọ́ bẹ́ẹ̀ ẹ́ kila ni wọ́n ń pèrò eléyìí nínú sẹ̀ríà islam bẹ́yẹ̀ olùwàbíyà bẹ́yẹ̀ olùwàbíyà so tọ́ba ti pọ́ tẹ lọ́rùn bẹ́ẹ̀ ipe òun nídìí owó kíákíá nísìnyí ẹni ọba lè san iye báyìí tí èsì pé wọ́n tún láàfin ẹ̀ islam ní kò sí ní tó burú bẹ́ẹ̀ eléyìí là ń pè ní bẹ́yẹ̀ olùwàbíyà náà. tí wọ́n wí ni pé ní ìbéèrè ni kí ni ìdájọ́ ìsìláàmù ń pa pé kí obìnrin máa ta ọjà àbí kóbìnrin máa ṣòwò generally ìdájọ́ ìsìláàmù ni pé ọlọ́run ní wà halallahul bay'a ọlọ́run lòun ṣe títà rírà ní kíni lẹ́tọ̀ọ́ ọlọ́run ò specify ń bẹ̀ ń pọ́kùnrin nìkan ní kó máa tajà kó máa rajà nípa báyìí kọ́lá láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò sí ti ń jẹ́ pé obìnrin ò gbọ́dọ̀ ṣòwò àmọ́ ní tíṣẹ̀rí ìsìláàmù ń wí ni pé àtòwò àti gbogbo ohun tóbìnrin ọba ṣe ó gbọ́dọ̀ ní ládàbí obìnrin mùsùlùmí. irú àwọn òwò kan bẹ tó yẹ pé ní ìmúwá jẹ́nẹ́rálì ibo lóbìnrin ò débi òwò gbogbo òwò tí ọba ti mú obìnrin di pé gbogbo ń tọ́lọ̀ ní ọmọ ṣe lápèjúwe ọlọ́run léèwọ̀ ni kóbìnrin ó rìnrìn àjò lọ ìlú kan tí ó sùn bẹ́ẹ̀ láì jẹ́ pé léèwọ̀ rẹ̀ àbọ́kọ rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ gbogbo ìtí ọba ti di pé à ń lọ rajà ń kú tọ́nu à ń lọ ṣe kíní kó dọ̀rùn mẹ́ta lásùn bẹ́ẹ̀ bọ́ba ìpọ́kọ̀ ẹ̀ ráyè tí wọ́n jọ ń lọ kò burú àbíbùn àti bàbá rẹ̀ àbíkan náà àwọn tíṣẹ̀rí ìsìlámù pè ní màhárìmù rẹ̀ kò burú àmọ́ tó bá ṣe pé obìnrin nìkan ni ọmọ wa lọ sùn ẹ à ń lọ sìkàndú àbá ń lọ bìkan eléyìí ti bọ́ sí ìwọ̀ nítorí kìí ṣe pé ó wò gángan lè wọ̀ bọ̀tí tí ó jẹ́ kí obìnrin ó ṣe ń tíṣọ̀rí àìsíláàmù ní ọkọ̀ gbọ́dọ̀ sí òun lọ́sọ̀ọ́dé wọ̀ ẹja gbà ń yẹn dáadáa nípìnlẹ̀ ọlọ́run lòun ṣe lọ́tọ̀ àtọkùnrin àtobìnrin àmọ́ ìwọ̀n ò pé ní kéèyàn wá torí ẹ̀ ṣe ń tọ́lọ̀ ní kéèyàn ọmọ ṣe so eléyìí ni kí àwọn obìnrin wo fi èsì gbogbo ibi tí ọba sì ti di pé obìnrin àtọkùnrin àmọ́ wa fàyà sọ́ra wa tí ìtòláàtú ti ṣẹ̀rí ẹ̀sìláàmù ní ọ̀gbọ́dọ̀ tẹ́lẹ̀ eléyìí náà tọ́ba ti wọbẹ̀ obìnrin ọ̀gbọ́dọ̀ ṣe irú òwò yẹn kìí ṣe pọ́bìnrin ọ̀gbọ́dọ̀ sọ̀wọ́ generally so bẹ́ẹ̀ ń ṣèlérí yẹn oníkàlùkù ni kò fojú wò ó pé kí ni òwò tóbìnrin yìí fẹ́ máa ṣe kí ni ó fà lọ́wọ́ tí ó bá ti fa nǹkan kan nínú tí sẹ̀rí ìsìláàmù lóun ọ̀fẹ́ kò sí tó burú mbẹ́ tó bá ti fa nǹkan kan nínú tí sẹ̀rí ìsìláàmù ní obìnrin ò gbọ́dọ̀ sí kò gbọ́dọ̀ débẹ̀. nọ́mbà one lálọ́dọ̀ àfọkùnrin. ìgbọ́ yìí mi lọ́ba ìṣe wo kí àwọn sáàtọ̀ ọlọ́run mọ́tà ti kárí wọn pẹ́ lórí ìbánisòwò papọ̀ tó bá tẹ̀lé pé à ń gé pẹ̀lú àwọn báńkì àwọn àpapọ̀ ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ò ní máa àwọn jẹ́ pr báńkì ẹ máa ṣe bọ̀tà àdìsọ́ àti ní owó tí wọ́n ní pé tá a bá fi two naira síbẹ̀ pé two naira náà lápadà gbà bẹ̀rẹ̀ wọ́n ní kó tó di pé a máa bẹ̀rẹ̀ sí ṣe transaction ni pé a máa gbà wọn fọ́ọ̀mù kan owó yẹn bá tó wá bí one thousand plus bàtí àwa kọ̀tún lórí ìdíní wọ́n ní gbogbo tó bá yá o táwọn máa máa yá wa ní owó láti ṣe okòwò wọ́n ní ṣùgbọ́n nígbà tí ó bá tásìkò yìí pé ó ṣe é kọjá pé ní owó ìwọ̀n bá owó tí a bá fi síbẹ̀ náà làwọn máa fi yá wa wọn wá sí kọ̀ǹpútì lórí. àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ béèrè pé irú báńkì wo ni báńkì yìí ṣé báńkì tó dúró lórí pé à ń gba rìbá à ń fúnni rìbá ni àbí báńkì tó ṣe pé gbogbo èèyàn ní ṣe bó ṣe lóun ṣe fẹ́ ṣe fún yín yẹn kò díìlì ń pa rìbá rárá èyí tí sẹ̀rí àsìláàmù fẹ́ kọ́lọ́n kó jẹ́ ọrọ̀rùn bẹ́ẹ̀ òun ni káwa náà ò ní báńkì tí ò ní takò ẹ̀sìn wa and insha allah láìpẹ́ yìí yóò ṣẹlẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run uh, jaiz bank pẹ̀lú ògùn ọlọ́run láìpẹ́ yóò bẹ̀rẹ̀ níta fi ń sọ ilé yìí ni pé àdójútì ní ọ̀wà jẹ́ bírú báńkì ìsìláàmù yìí bá dé tó ipá wa mùsùlùmí náà la wà á lọ ọbẹ̀ tí wọ́n tún fi kó gbálé òun ló jẹ́ ká máa sọ báyìí gbogbo ibi tí mùsùlùmí bá ti ní option pé báńkì ìsìláàmù ń bẹ kò gbọdọ̀ lọ báńkì rìbá bọ̀tí ibi tí ọ̀bá sí báńkì ìsìláàmù nírú àwùjọ tá a wà lọ́wọ́ báyìí sọ̀rí ìsìláàmù ní báàbí dọ̀rúra làlórí pé bí wọn bá kówó lé ó léwu ìsìláàmù là gbọ́dọ̀ fẹ̀mí wa wéwu kọ́dà gbọ́dọ̀ màmá kówó wa síbi tá a mọ̀ pé sọnù èèwọ̀ ni nínú ìsìláàmù àwọn tí ìsìláàmù wa mójútó ni ẹ̀mí wa àtòhun ní wa ẹni torí eléyìí ńgbà tí ò sí míì lo ní íńtírẹ́sì nítorí dọ̀rúra làlórí bọ̀sẹ̀rí islam wá jẹ́ ká mọ̀ pé àdọ̀rúra tú tó kọ́dàrú bí kọ́dàrí ha làlórí ẹ̀ wá ṣe ń tọ́lọ̀ ń sílẹ̀kùn rẹ̀ lẹ̀ gbà àpèsè làlórí ni ẹ sá máa lọ gbà lóbi wọn bí tí làlórí bá ní kẹsẹ̀ nìkan ni ẹ ṣe lápèjúwe nísìnyí tí làlórí bá mú mi lọ́ọ́ fowó mi sí báńkì tó ń san interest ǹjẹ́ làlórí ní kí báńkì ó tún láàṣì mi gẹ́gẹ́ bí ẹnìkan láti gba íńtírẹ́sì kò sí làlórí tó wí bẹ́ẹ̀ kọ́dà kò sófin kan nàìjíríà tó wí bẹ́ẹ̀ ipe báńkì ọ̀fọ̀ ọlọ́pàá mú ọ pé wàá kó íńtírẹ́sì rẹ tó nínú nínú àkáǹtì rẹ àbọ̀rúra tuntun kọ́ dàrú bí kọ́ dàrí ha kìí ṣe dandan ni kí wọ́n gbarú owó bí ọwọ́ àná bọ́ba rí i pé owó yìí pọ̀ débi pé làwọn kan ní wọ́n lè tún máa fi ṣe nǹkan tí ó tako ìsìláàmù o lè gbà nítorí ọba rí pé yóò wúlò fún mùsùlùmí bóyá kan ni wọn lédè àti la ọ̀nà kan wọ́n fẹ́ gbẹ́ gọ́tà níbì kan gbọdọ fi wo o ó sì gbọ́dọ̀ fọ́ra kùránì sí o inna Allaha tayyibun wala yaqbalu illa tayyiba àmọ́ taari kọ́dà bóyá skul skul wa ti ń ń sálẹ̀ ń bí yìí ẹ̀rọ blackboard ẹ̀kọ́ ntí mo ń tọ́ láti sọ ni pé làlórí fàyè gbà pé ká lo báǹkì tí èyí ṣe báǹkì ìsìlámù nígbà tá a bá tì ní. bọ̀tìlà lórí òde di pé ní àti ntọ́jẹ́ tó a ti wọ̀ ká máa jẹ gbogbo ẹ̀ lọ ká fura sí àárín yẹn. so lórí ìbéèrè yín nípa báyìí ni pé kò burú bẹ́ẹ̀ ṣe approach irú báǹkì nígbà tí ò sí alternative. Ah, ẹ sì ní alihamudulilayi ara ń ta sọ nìyẹn ṣe rí báwa mùsùlùmí bá rẹ́dì pa afẹ́ ṣe ẹ̀sìn wa àwa náà wà ọ̀nà tí ó fi rọrùn fún wa ẹ̀wúrò ilé ìtàwọn láwọn ṣe nísìnyí ṣe ráwọn báǹkì báǹkì mánéjà kan ti sọ fún mi rí láti wípé àwọn àìmọye àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn gidi lólówó mùsùlùmí ni wọ́n wá ń bá wọn pé àwọn ti gbọ́ pé interest ọ̀dà torí náà owó tàwọn àwọn ò ní di lórí ẹ̀ táwọn náà bá sì ní kọ́ọ̀fì láti yáwó lọ́dọ̀ tìyín náà àwọn náà ní fún yín ní interest ọlẹ́tìkẹ̀tẹ̀ làwọn gbà because ogun wọn ní ń wa customers àwọn tí ń wíyà àwọn tó wo yẹn jẹ́ owó ni bí ọ̀gbọ́dọ̀ díjú pé kí owó yóò kúrò ní báǹkì àwọn tí gbogbo àwa mùsùlùmí bá gbẹ̀sìn ìwàyé débẹ̀ á fọ́ọ̀sì wọn mo fẹ́ sọ fún yín lónìí ní heart of financial transaction lágbàáyé lónìí wọ́n máa ń sọ pé wọ́n ń ṣòwò wọ́n ń tajà wọ́n ń rajà London ni kọ́lbù tìjára àgbáyé wà nílùú nínú London lónìí Islamic Bank of Britain ń bẹ lórí ilẹ̀ London torí pé ní wọ́n mọ̀ pé àwọn mùsùlùmí yìí ti wọ́n ti gbẹ́sìn wọn yé débi pé wọn ò fẹ́ máa bá wọn. Uh, báńkì ò interest ṣe ma. mọ̀nà ṣé ń tẹ́ ẹ fẹ́ ni pé ká fẹ́yìn náà láńsẹ̀sì ẹ̀dá báńkì ìdílé wọn nípa afẹ́nu wọn fi àlá wọn. ibi tí mo wá ń lọ ni pé ṣe rí lẹ́yìn sí nkankan yẹn wọn kálukú wọn náà bá ń lọ sí branch kalẹ̀ pé branch sẹ̀rí àlélẹ́ torí wọn bẹ̀rù pé ní báwọn mùsùlùmí ẹ máa wo ti Jaiz Bank bá dé ẹwọ́n tí ó ṣẹlẹ̀ Nàìjíríà náà tí wọ́n bá rí ti gbogbo àwọn mùsùlùmí dà lọ́ọ̀bẹ̀ wọ́n wà fọ́ọ̀sì láti pé nta aláàfẹ́ yẹn wọ́n fa wà náà branch tiwa yàtí ìjọyìn fẹ́nu ẹ̀wúrò yìí táwọn àbá làwọn ṣe courage láti sọ so ọlọ́wọ́n san yín lẹ́sàn dáadáa nígbà táwọn gbé òfin kalẹ̀ nísìnyí kọ́ra bọ́ba yìí pé ní báńkì válù owó tí ọba máa lọ títí kọ́ra bọ́ yìí pé one hundred naira lọ́lọ́ máa fi síbẹ̀ di ojúmọ́ òun ní fẹ́ kọ́ lọ. ẹ sàdéhùn nísìnyí pé a máa fowó sí bíi gbogbo nta bá níbí la máa fi sí but a fẹ́lẹ̀ bàbá sì gbowó lọ́wọ́ tí ẹ̀yin ò ní ẹ̀mí charge interest alhamdulilayi làwọn sọ létí gbogbo wa ní pé báńkì ti gbà èmi kẹ́sì àṣọ yín pé before tí wọ́n bank manager gan ti wá confess fún mi pé àwọn èèyàn wọn approach àwọn bẹ́ẹ̀ táwọn sì ń gbà ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ not only in Nigeria ní London ní elsewhere ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so uh, eléyìí kọ́ jẹ́kọ̀ọ́ fún gbogbo àwa mùsùlùmí àwa ni ká rẹ́dì pé a fẹ́ lo ìsìláàmù wa tabala rẹ́dì pé a fẹ́ lo ìsìláàmù wa àwọn tí àwa ń wò pé àwọn ò ní já lóyún tí wọ́n sì nídìí ti ń bẹ lọ́wọ́ wa wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n tẹ̀ sí ibi tá a bá ní wọ́n tẹ̀ sí ni example lélẹ̀ ìtẹ̀ ìtòrí. so ní kúkúrú agreement ẹ ní kò sí tó burú mbẹ nípa pé ní à ń lò yín gbà tá a sì ní alternative bọ̀tá àwa gbọ́dọ̀ sọ pé torí pé a kàn ń lò yín torí bọ̀rúra pa á máa jẹun tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ àwọn òní gbèlé àǹtẹ bá ṣe tẹ́tẹ́ máa yá wa náà lówó ẹ̀yin náà ò ní gba èlé lọ́wọ́ wa kò sí tó burú mbẹ nù sẹ́ríà number six. Sáwọn àdìgbàsílá. Ilé ìlànà kan tí ó ń sọ láàrin àwa kátàkárà. Àkọ́kọ́ lórí ọ̀rọ̀ àwọn ọlọ́kadà. Bí mo ṣẹlẹ̀ tí èèyàn bá ra ọ̀kadà ní sixty thousand naira. Ìyẹn wá gbé fún ẹni tí ó bá yàn máa gùn. Ìyẹn wá ní kó san hundred thousand. Ṣùgbọ́n owó ìyá ọmọ ọmọ wa lóṣooṣù ilé lọ́nà abala àkọ́kọ́ abala ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé èèyàn gbọ́kadà fún yàn bọ̀tì èèyàn sọ fún pé yóò máa sanwó ojúmọ́ three three hundred naira yálà ó tà kò ta ọgbọ́dọ̀ bùtọ́ naira wá lójúmọ́ tàbí lọ́sẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó lọ̀rọ̀ ríra nǹkan ní ti báyìí wọ́n máa ń fún yàn láti lọ́ọ́ bá yàn ẹran wá tó ẹran léyà ìyẹn wá rẹ̀ rẹ̀ ìdé ẹni yìí wá sọ wípé yóò wú ìyẹn wá tẹ̀rẹ̀ èrè téèyàn bá rí lórí ẹni sẹ́ni lónìí àbíyàn ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta àbí ẹlẹ́ẹ̀kẹrin téèyàn ní pé kí wọ́n rán èèyàn ní náà. Um, because a lè padà gbàgbé ìbéèrè kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́. Ah, lórí ọlọ́kadà ra ọ̀kadà ẹ torí ìbéèrè yìí ń tí ó kan ọ̀pọ̀lọpọ̀ ni so bóyá wọ́n lè yàrá ọ̀kadà ní sixty thousand naira ọwọ́ arí ẹnìkan tí òun ò lówó àti ọ̀rọ̀ ọ̀kadà àmọ́ lè fi ọ̀kadà ṣe iṣẹ́ ọwọ́ agbè fún pé sixty thousand ní lóòótọ́ bọ̀tí nígbà tó epo ní kó owó fún mi nísìnyí ọmọ ẹ̀sán díẹ̀ díẹ̀ ní hundred thousand ní màá gbà kò sí ní tó burú bẹ́ẹ̀ bọ̀tí kankan ni ó lè sọ ọ́ di ní tó burú àbí nǹkan méjì òun ni màá ṣàlàyé yìí òun ni pé gẹ́gẹ́ bí n sọ lẹ́ẹ̀kan. ọmọ san díẹ̀ díẹ̀ iye báyìí ló sì san ọgbọdọ ti yanjú láti jọ alákọ̀ọ́kọ́ ká tó gbé kọkọrọ kadà lé eighty thousand lọ́sàn-án ni seventy ni hundred ni ó sì tẹ́hùn náà lọ́rùn bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ ti yé látọjọ́ pé lẹ́yìn ìgbà tí ó ti tó wá oṣù kejì o àà a ti kí ó yé láàrin àwa méjèèjì pé òun náà sì fara mọ́ bẹ́ẹ̀ fún papọ̀ wọn mọ̀ ẹ̀ka díẹ̀ díẹ̀. ọ̀nà kejì wá ni pé àti mẹ́nu bàálẹ̀ kan náà káwá zoomu kọ́ wá di iye tá a dá fún un pé yọ sanwó yẹn tán ta ni yọ san hundred thousand yìí ọ ṣẹ̀ṣẹ̀ san fifty thousand bẹ́ẹ̀ ni ní ìgbà tá a dá pé ǹjẹ́ sẹ̀rí ẹ̀sáàmù gbà wá láyè ká tún pé sọmọ pé gbà míì ní tuntun ọ̀ yìí torí náà a tún fi iye míì kún òun la pè ní pé wọ́n ń rí ṣẹ́gbù dẹ́ẹ̀tì sí islam ọ̀gbà nípa báyìí nǹkan méjèèjì yẹn ni ká fura sí tí ọba ti sí méjèèjì yẹn ń bẹ òsùn tó burú pé ọjà mi yìí iye báyìí ni nísìnyí bọ̀tọ́ ọba máa san fún méjèèjì ẹ̀ iye báyìí ló fi lé tọ́ba tẹ àwọn méjèèjì lọ́rùn òsùn tó burú bẹ́ẹ̀ pẹ̀lú májẹ̀mú méjèèjì tí a islam náà ọ̀rọ̀ ọ̀kadà náà méjì lọ́gbẹ̀rẹ̀ ìpè èyí tó kọ́mọ̀ jù ni pé ọ̀ra ọ̀kadà wa gbé fẹ́nìkan pé lójoojúmọ́ o máa mú three hundred naira wá irrespective of èlò lọ́pà ọba pa one thousand naira sáàmù three hundred naira ọba sì pa one hundred naira lọ́ọ́ wájú tó ọba ti rí two hundred yókù sí kọba sẹ̀rí àmọ́ kọba sẹ̀rí ìsìlámù tọ́ba yìí pé ọ̀kadà yìí sì wà lórí pé ẹni tó ní náà ló ní kéèdì tí ọlọ́kadà tọ́ba yìí pé tọlọ́kadà ni ó ti gbé fún ọba ẹ̀sáǹpù tàkọ́kọ́ ìbéèrè tàkọ́kọ́ mu wọn ọba àgírí pé one hundred naira lọ́mọ san lójoojúmọ́ tó wò ní pé ọ̀kadà ti di tiẹ̀ ìyẹn yàtọ̀ bọ̀tí ọ̀kadà sì wà ní tèmi tí mo ra ọ̀kadà kí n wá ní àti ọ̀tá o àtọ̀ ọ̀tá o iye báyìí ni ọmọ mu wá kọba mu bọ́tọ̀ ọ̀nà tí sọ̀rí islam kọ́ wa òun là ń pè ní mọ̀bọ́rábà òun là ń pè ní kíni mọ̀bọ́rábà sọ̀rí islam aláwọ̀ wa pé kẹ́nìkan ó lu owó kẹ́nìkan máa ṣiṣẹ́ kò burú bọ̀tí tí sọ̀rí islam ní ká ṣe ni pé gbogbo ntí ẹnì yìí bá ń pa pàṣẹ́ntéèjì láàmà fi pin for example nísìnyí irú ọ̀kadà tá a mọ̀ pé sixty thousand ni irú ìjọ tó bá pa one thousand naira ó lè wà lágrímẹ́ǹtì wa pé gbogbo ìtọ́ bá pa gbogbo ìtọ́ bá pa fifty percent yẹn yóò máa lọ ní àkáǹtì owó ọ̀kadà kó ju owó fi pé bọ̀tí tá a bá ní kó ju owó pé ìwọ náà sá máa jẹun kó tó dìgbà ń la fi ṣe fifty percent tó kù fifty percent tó wá kù yìí ìwọ máa mú twenty five èmi máa mú twenty five àbí wọ́n máa mú tẹ́ẹ̀nì èmi máa mú fọ́ọ̀tì àbí wọ́n lọ́ máa mú fọ́ọ̀tì èmi ni máa mú tẹ́ẹ̀nì gbogbo ọ̀nà yìí tí wọ́n bá lè àgírì láàrin ara wọn sẹ̀rí àtàwọn ní òbu but wọ́n gbọ́dọ̀ wà lórí agreement tó clear but pé iye báyìí àbọ̀nà mi táwọn míì máa ń gbà pé tọ́ ọ bá pa iye báyìí o tọ́ bá fi dé iye báyìí ẹ́ tèmi ni iye tọ́ bá lé lẹ́yìn yìí òun ní tiẹ̀ lápèjú ẹ níṣẹ́ pé bàbá pa one thousand títí tí ẹ pé one thousand ń èmi tí mo ní ọ̀kadà mo ní àmọ́ ń jọ́tọ̀ bá pa one thousand one hundred ìwọ ló ní one hundred ń ọba sì pa three thousand ìwọ ló ní ìwọ ló ní two thousand àwọn tí máa ṣe eré ilé ìjìnmọ̀ pé kò sí bó ṣe fẹ́ pa two thousand wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti study market pé. lẹ́yìn one thousand táwọn ẹni ọmọ mú àwọn agbára ní èrè one hundred sí lẹ́yìn so gbogbo eléyìí n'i ká fi so àwọn ọ̀nà tí ìrìn islam là kalẹ̀ fún wa tá a bá fẹ́ ṣerú tá à ń pè tí ó bá ń ra ẹran àbí ó ní ẹran òwú mọ́ ẹran òwú mọ́ but ọmọ pé yẹn pé ẹran dé that means ẹran ti di tiẹ̀ yẹn ṣàlàyé ní tíṣẹ̀rẹ́ ẹ̀sìlámù fẹ́ ká sá fún bẹ̀yẹn a gbọ́dọ̀ clarify àárín yẹn ọmọ pé o ti dé nínú àjò tó lọ o sì ti ra ẹran dé ló ọ̀hún that means ẹran yìí ti ta ni títí ẹni àbí tiẹ̀ títí ẹni that means akidu kọ́ńtrákì míì tó dìde láàrin yẹn kọ́ńtrákì wàkálà nìyẹn agency nìyẹn ọ wá appoint rẹ as an agent pé bá ń ta bá ń ta ẹrẹ kọ́dà bí ọ̀sọ́ jáde ń tó ṣẹlẹ̀ láàrin yín nìyẹn because sharia ní al-ibratu bil ma'ani la máa ń wò ní kí ni. òótọ́ ntọ́sẹlẹ̀ gan kọ́dà bí n táwọn èèyàn sọ lẹ́nu wọ́n bá yàtọ̀ sí nǹkan yẹn lápèjúwe nísìnyí èèyàn gbé kínní yìí ọ wá ní àfa mo bùn yín lómi yìí ní hundred naira mo bùn yín ní omi yìí ní hundred naira tá a bá gbé lọ́dọ̀ àfọ̀nṣẹ̀ríà ìdájọ́ ẹ̀bùn ni ọ̀dà àbídájọ́ títà rírà ẹ́. Eh? ìdájọ́ títà ríra ni torí actually ń tọ́ ṣẹlẹ̀ nu ọ̀bùn ọ̀bùn yẹn ní nǹkan ọdún ni ó mú hundred naira wá oníṣẹ̀rí islam máa ń sọ pé alẹ́ ibaratu bil maani that means pé ẹni yẹn kọ́ra bí ọ̀sẹ̀ ṣe sọ pé mo appoint an agent ó ti mọ̀ pọ̀ ọ̀rẹ́ dé ló kọ̀ ọ̀hún ẹran yóò wù ẹ̀ta it means ẹ bá ń ta ló gbogbo iye téèyàn bá wá ta ta ló lówó ta ló lówó. ẹ̀ńtọ́ lẹ́ran ni ẹlòmíì tí ọba gbọ́ sẹ̀rí àyẹlẹ máa wò pé a sẹ̀rí àfẹ́bọ̀ ẹni ọ̀ràn yẹn ń sẹ́yìn púpọ̀ kò rí bẹ́ẹ̀ because n ti sẹ̀rí à ń fẹ́ gbogbo náà ta wílẹ̀ kan let us assume pé wọ́n sọ̀rọ̀ lónìí pé bá ń ta ẹran ẹran yìí kú lọ́la lẹ́yìn tí wọ́n agree tán lónìí ẹran wá ṣe kí ni ẹran kú lọ́la ó kú sọ́run ta ni ó kú ńwọ̀n ẹni tó lọ ra wa kọ́ ó kú sọ́run ẹni ó ní tóun ló ní kóun bá òun ta ń tá a sọ lẹ́ẹ̀kan yẹn torí pé bọ́ tẹran òun ní ó gbowó ẹ̀ gbogbo èrè tó bá rí ń bẹ òun ọgbà ẹni tí ọba gbèrè náà ni bí ìdàkejì bá dé òun náà ni ó fara gbà so lẹ́gbọ́dọ̀ wà kíávù but ọ̀nà míì tó bá yẹ pé bí ẹran ti dé lẹ́tí agree pé sẹ́ràn yóò wọ̀ ni ẹ ó kè mọ́ wọ́rí jẹ́ ń tajà tán yín fún olówó rẹ̀ that means òtí ra ẹran nu. No ẹran ò lọ́rùn rẹ̀ mọ́ ọ wà very very clear which shows pé ọba àwa tẹran yìí ní triple yìí owó tó rà ìwọ ló ní ìwọ ló ọba kọ̀ bá àdá lẹ́sẹ̀ ó kú sọ́rùn tani ọrùn rẹ̀ náà ló kú sí yẹn so ìyàtọ̀ ń bẹ ní àrùn méjèèjì ah. ọ̀bẹ akẹ́lòmí lọ sí bẹ́ẹ̀. ẹ̀dà ẹ̀ mọ̀ sí náà ṣùgbọ́n mọ́dà bíi títì fún àwọn ọ̀gá ìfún nọ́mbà nọ́mbà sálẹ̀ òkè á tó lọ nọ́mbà tírì ìbéèrè méjì ní náà wà ń bì. ìbéèrè aláwọ̀kọ́. ìbéèrè méjì kan wà ń bì ẹnìkan béèrè pé irú àwọn ọjà kan tí wọ́n ní ká mọ̀ ìpọ́tù wọ kọ́ńtì wa ń bì àbúyá fún àpẹẹrẹ bíi òkìrìkà àwọn aṣọ bọ́sikọ̀rọ̀ so tẹ́tí tó bá fẹ́ kó wọlé ń bọ́dọ̀ àwọn òmò ṣùgbọ́n òun wà lọ rà á lẹ́kọ̀ọ́ èkó ló ti rà á ó wá dé ìbàdàn ó wá pàdé àwọn kọ́sọ̀mù wọn láwọn ó gba owó lọ tí àwọn bá ti fáwọn lọ àwọn ó sì sí gbogbo ẹrù ẹ̀ so òun wá fún wọn lówó ṣé rìbá ni ó ni nígbà tí ìṣe ẹlòmíì bá fẹ́ túmọ̀ rìbá eh, má gbowó rìbá ìtọ́ sì fẹ́ wí ni pé má gba owó ẹ̀yìn owó ẹ̀yìn yàtọ̀ fún rìbá rìbá yàtọ̀ fún ríṣíwà ríṣíwà ní sẹ̀rí à ń pè ní owó ẹ̀yìn tó kakọ́ kílẹ̀ abẹ ìbéèrè sẹ́ni ìbéèrè kò sí nǹkan kan tó jọ ń pa rìbá rárá ṣẹ̀ríà ah, islam bí ṣẹ̀ríà islam ti ṣe rìbá léèwọ̀ bẹ́ẹ̀ ló ṣe ríṣíwá owó ẹ̀yìn náà léèwọ̀ but ṣẹ̀ríà islam ní bẹ́ẹ̀ bá wà nípò pé láti fi dáàbò bo nǹkan ní rẹ̀ ni wọ́n ní wọ́n fẹ́ yàn jẹ wọ́n sì ní èyí tí òfin ní já yàn jẹ yá àfi mú iye báyìí wá ara dọ̀rúra sẹ̀rí ìsìlámù ọ̀fara ni wa níṣẹ́ tí gbogbo pọ́pátì rẹ̀ yóò fi lọ lábẹ́ làlúrí ń bẹ̀yẹn tó bá fún àwọn ajẹni ń pa wọ̀nyí ní ntí wọn làwọn fẹ́ gbà ẹ̀yìn ò burú but kọ̀lẹ́tọ̀ nípìlẹ̀ kọ́mọ ìpẹ́ nìkan kan jẹ́ yẹn ń pa bóyá ń wá nǹkan kan kọ́ sáré lọ fowó tulẹ̀ ń bì kan pé ẹ̀dàkùn ẹ̀mí ni ẹjọ́ kọ́ bọ́ sí lọ́wọ́ kọ́dà bọ́ọ̀ lẹ́tọ̀ọ́ sí ìyẹn sẹ̀rí ìsìlámù ọ̀fẹ́. àìbẹ̀rẹ̀ mi bẹ́ẹ̀ so àwọn èèyàn ń fowó lé wọ́n sọ pé ó lọ ó lọ ẹni tó bá fowó lé láti orí rẹ̀ tí wọ́n ti rògbò wò ìtọ̀ wọ́n ni wọ́n á sọ pé kó máa gbé lọ wọ́n ní kò sí aburú rẹ̀. pẹ̀lú májẹ̀mú pé gbogbo ọjà tá a bá tà ká má gbàgbé pé ó gbọ́dọ̀ jẹ́ tọ́ o. gbogbo ọjà téèyàn bá ta gbogbo ìta àwọn wípọ́ lọ́n ọjà títà rírà léèwọ̀ ẹlẹ́tọ́ yìí jẹ́ anabuwa sallallahu alayhi wa sallam níjọ́ tá a ṣe dé pé káwọn èèyàn máa mọ́ wọ́n ti máa mutí tẹ́lẹ̀ kó tó báyà pé wọ́n máa mọ́ ẹnìkan wá dé ọ̀dọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun ò sí nílùú madina àlejò ni òun wá dé nítorí tó mú lọ́wọ́ ní wọ́n á sọ fún pé ọ gbọ́ pé anagba muhammad sallallahu alaihi wa sallam ayé kọ́ránì ti sọ̀kalẹ̀ pé wọ̀ lọ́tí anabi wa wí bẹ́ẹ̀ fún pé ọtí ti dè wọ́ ọ lè mú ọ sì lè fún yẹn ọ lè mú tí ọ sì gbọ́dọ̀ fọtí ṣe èèyàn lálejò ẹnìkan wá ń sọ sí ẹni ilé sí eh, kẹtẹkẹ ẹnìkan wá ń sọ fún pẹtọ ya lọ tú ọtí ìdánù ẹnìkan wá pè pé a ah, báwo lẹ tú dànù àwọn kan bẹ táwọn ẹsẹ mùsùlùmí lọ́ọ́ tà fún wọn lọ́ọ́ ṣe kí ni lọ́ọ́ tà fún wọn ọjọ́ ìlànà Ànábì wa gbé òfin kalẹ̀ pé inna Allaha idha harrama shay'an harrama thamanahu bọ́lọ̀ ń bá ṣe nǹkan kan léèwọ̀ owó tí ó jáde ń di nǹkan náà èèwọ̀ ni that means ntọ́lọ̀ ń bá ní àmọ́ jẹ èèyàn gbọ́dọ̀ jẹ́ kò sì fún yàn èèyàn gbọ́dọ̀ pé lòun àwọn tí àwọn tí àwọn ẹlẹ́sìn kejì nìkan lòun ń tọ́ tí fún èèwọ̀ ni and that is applicable to gbogbo ní tẹ́yìn ọba máa ta ọgbọ́dọ̀ jẹ́ ti sẹ̀rí àsìlámù ṣe ní ẹ̀tọ́. so ìbéèrè mi ni wípé mo fẹ́ ra handset so mo wá rántí pé ọmọ ìyá mi nínú ẹ̀sìn ń ta handset so mo dẹ̀ mọ́rẹ́ẹ̀dì mo fẹ́ ra tẹ́lẹ̀ tí mo ti béèrè lọ́wọ́ ẹnìkan tí ó ra rẹ̀ so mo wá sọ fún mi yá mi pé seven thousand naira ni ok mo wá dọ́dọ̀ mi yá mi fẹ́ ra ẹsẹ̀ tiẹ̀ mo sọ wéèdì mo fẹ́ rà fún ó wá ní òun máa lọ sọ́jà lọ rà á mo ní mo ti rẹ́ni tó rà rí pé seven thousand ló rà o so ìjọba ó tàkọ́ kó lọ sọ́jà ó ní kí n kó seven thousand kalẹ̀ ìgbà tó wá dé ó wá ra irú mi ìwà bó lè jẹ́ kó ní àwọn quality tí mo fẹ́ o ó yàtọ̀ díẹ̀ ó wá ní seven thousand five ló rà á èmi sáà gbà gẹ́gẹ́ bí ọmọ ìyá mo ní màá fún ní balance ìgbà mi tó wá mú dọ́dọ̀ nìkan tó wá rí wá yà ó lè lò múra mo wá sọ fún un ó wá ní kò gbọ́dọ̀ ìjẹ́ bẹ́ẹ̀ fóun bẹ́ẹ̀ nìkan rà ní six thousand naira ní àná ó wá ní kí n dé kájà pàdé àti pàtìpá mo wá yà ọmọ ìyá mi lẹ́nu sẹ́ni bá ti wá rí mi ẹ tó sọ mi yóò wà ní bóun ṣe rí sẹ́ẹ̀tì lọ́wọ́ mi inú òsì dùn pé kí n sáà gbé kájà padà mo wá fẹ́ kẹ́ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta alhamdulilayi eléyìí náà ó yẹ kí àwa tá a jókòó náà ó lè dáhùn ẹ̀ àti sọ pé ara ti sẹ̀rí àìsílámù kọ̀ ni pé ọjà tí ò tí ì sí ní kápá yàn èèyàn gbọ́dọ̀ ta anabi wa muhammad sallallahu alaihi wa sallam à ń pè ọ̀kan náà àwọn sọ̀hábì anabi à ń pè ní hakim ibn hizam radiyallahu ta'ala anhu òun lọ́wọ́ àbí anabi ní béèrè yẹn pé ọjà lòun máa ta ìwà anabi sallallahu alaihi wa sallam. ìmọ̀ wa ṣẹlẹ̀ ńgbà míì tẹ́lómi ọwà ọjà wa ọ̀dọ̀ ń irú béèrè tẹ béèrè ìdẹ́lẹ́ hakimu bin Hizam ní ẹlòmíì lè wa ọjà wọ́dọ̀ ń gbà míì irú tó béèrè ìdùn òun òun ní ṣọ́ọ̀bù òun wà ní padà wá ń dà báyìí sanwó wọn sáré lọ ra ọjà yìí ní ibi tó ń máa rà wá máa lẹ́yìn sáyẹn ọjà tí ò tí wà lọ́wọ́ rẹ ọ ta fún yàn. pèsè ìkìtẹ́ yìí gbà ṣe ni àti kówó kalẹ̀ ra ọjà tí ò tí ì sílẹ̀ èèwọ̀ nínú sẹ̀rí àìsílámù fẹ́yìn tẹ́ àti fẹ́yìn ah, nígbà tí wọ́n á ìyá ọmọ ìyá mùsùlùmí lẹ́nu náà gbọ́ yé bẹ́ẹ̀ ló fún àlàáfíà ìṣàlá àwọn tí alákòókò nígbà ní ìṣàlá fún àwọn ọlọ́pàá